ìfihàn jésù fún johanu ìfihàn orí kìíní. àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ní láti ṣẹlẹ̀ láìpẹ́ nìyí tí ọlọ́run fún jésù kristi pé kí ó fi hàn àwọn ìránṣẹ́ rẹ̀ jésù wá rán áńgẹ́lì rẹ̀ sí johanu ìránṣẹ́ rẹ̀ pé kí ó fi àwọn ìṣẹ̀lẹ̀ náà hàn johanu sọ gbogbo nǹkan tí ó rí nípa ọ̀rọ̀ ọlọ́run àti ẹ̀rí jésù kristi ẹni tí ó bá ń ka ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ yìí àti àwọn tí ó bá ń gbọ́ ọ tí wọ́n sì ń ṣe àwọn ohun tí a kọ ṣe oríire nítorí àkókò tí yóò ṣẹlẹ̀ súnmọ́ tòsí. èmi Jòhánù ni mo ránṣẹ́ sí ìjọ méje tí ó wà ní agbègbè Asia kí oore ọ̀fẹ́ àti àlàáfíà wà pẹ̀lú yín láti ọ̀dọ̀ ẹni tí ó ti wà tí ó ń bẹ tí ó sì tún bọ̀ wá àti láti ọ̀dọ̀ àwọn ẹ̀mí méje tí wọ́n wà níwájú ìtẹ́ rẹ̀ àti láti ọ̀dọ̀ Jésù Kristi ẹlẹ́rìí òtítọ́ ẹni kìíní tí ó jíǹde láti inú òkú àti aláṣẹ lórí àwọn ọba ilé ayé ẹni tí ó fẹ́ràn wa tí ó fi ẹ̀jẹ̀ rẹ̀ dá wa nídè kúrò lọ́wọ́ ẹ̀ṣẹ̀ wa ó sọ wá di ìjọba àti àlùfọ́ Ọlọ́run bàbá rẹ̀ tirẹ̀ ní ògo àti agbára láé àti láéláé àmín wò ó ó ń bọ̀ nínú àwọsánmọ̀ gbogbo ènìyàn ni yóò sì rí i àwọn tí wọ́n gún un lọ́kọ̀ náà yóò rí i gbogbo ẹ̀yà ilẹ̀ ayé yóò dárò nígbà tí wọ́n bá rí i àṣẹ. èmi ni alpha àti omega ìbẹ̀rẹ̀ àti òpin. olúwa ọlọ́run ló sọ bẹ́ẹ̀. ẹni tí ó ti wà tí ń bẹ tí ó sì tún ń bọ̀ wá olódùmarè. èmi ni johannu arákùnrin yín àti alábàápín pẹ̀lú yín nínú ìpọ́njú tí ẹni tí ó bá tẹ̀lé Jésù ní láti rí àti ìfaradà tí ó ní láti ní. Wọ́n jù mí sí ilẹ̀ kan tí ń jẹ́ Pátímọ́sì nítorí mo wàásù ọ̀rọ̀ Ọlọ́run mo sì jẹ́rìí pé Jésù ni mo gbàgbọ́. Erékùṣù ní ilẹ̀ Pátímọ́sì ó wà láàrin omi. Nígbà tí ó di ọjọ́ Olúwa ni ẹ̀mí bá gbé mi. Mo gbọ́ ohùn ńlá kan lẹ́yìn mi bí ìgbà tí fèrè bá ń dún. Ó ní kọ ohun tí o bá rí sínú ìwé kí o fi ránṣẹ́ sí àwọn ìjọ ní ìlú méjèèje wọ̀nyí éfésù àti símánà pẹ́gámù àti tíátírà sáàdì àti filadelfia àti laodikia. mo bá yí padà láti wo ẹni tí ń bá mi sọ̀rọ̀ bí mo ti yí padà mo rí ọ̀pá fìtílà wúrà méje ní àárín àwọn ọ̀pá fìtílà yìí ni ẹnìkan wà tí ó dàbí ènìyàn ó wọ ẹ̀wù tí ó balẹ̀ dé ilẹ̀ ó fi ọ̀já wúrà gba àyà irun orí rẹ̀ funfun gbòò bí ẹ̀gbọ̀n òwú ojú rẹ̀ ń kọ yanran bí iná ẹsẹ̀ rẹ̀ dàbí idẹ tí ń dán tí alágbẹ̀dẹ ń dà nínú iná ohùn rẹ̀ dàbí híhó omi òkun ó mú ìràwọ̀ méje lọ́wọ́ ọ̀tún rẹ̀ idà olójú méjì tí ó mú yọ jáde lẹ́nu rẹ̀ ojú rẹ̀ mọ́lẹ̀ bí òòrùn ọ̀sán gangan nígbà tí mo rí i mo ṣubú lulẹ̀ lẹ́sẹ̀ rẹ̀ bí ẹni tí ó kú ó bá gbé ọwọ́ ọ̀tọ́ rẹ̀ lé mi ó ní. má bẹ̀rù èmi ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn èmi ni ẹni tí ó wà láàyè mo kú ṣùgbọ́n mo ti jí mo sì wà láàyè láé àti láéláé àwọn kọ́kọ́rọ́ ikú àti ti ipò òkú wà lọ́wọ́ mi nítorí náà kọ àwọn ohun tí o rí sílẹ̀ àti àwọn ohun tí ó wà ní ìsinsìnyí àti àwọn ohun tí yóò ṣẹlẹ̀ lẹ́yìn ọ̀la àṣírí ìràwọ̀ méje tí o rí ní ọwọ́ ọ̀tún mi àti ti ọ̀pá fìtílà méje nìyí ìràwọ̀ méje ni àwọn áńgẹ́lì ìjọ méje ọ̀pá fìtílà méje ni àwọn ìjọ méje. ìfihàn orí kejì. kọ ìwé yìí sí òjíṣẹ́ ìjọ éfésù ẹni tí ó di ìràwọ̀ méje mú ní ọwọ́ ọ̀tún rẹ̀ tí ó ń rìn láàrin àwọn ọ̀pá fìtílà wúrà méje wí báyìí pé. mo mọ iṣẹ́ rẹ àti làálàá rẹ àti ìfaradà rẹ mo mọ̀ pé o kò jẹ́ gba àwọn ènìyàn burúkú mọ́ra o ti dá àwọn tí wọ́n ń pe ara wọn ní àpọ́stélì tí wọn kì í ṣe àpọ́stélì wò o ti rí i pé òpùrọ́ ni wọ́n. Mm -hmm o ní ìfaradà o ti farada ìyà nítorí orúkọ mi o kò sì jẹ́ kí àárẹ̀ mú ọ ṣùgbọ́n mo ní nǹkan wí sí ọ o ti kọ ìfẹ́ tí o ní nígbà tí o kọ́kọ́ gbàgbọ́ sílẹ̀ nítorí náà rántí bí o ti ga tó tẹ́lẹ̀ kí o tó ṣubú ronúpìwàdà kí o sì ṣiṣẹ́ bíi ti àkọ́kọ́ bí bẹ́ẹ̀ kọ́ mò ń bọ̀ wá sọ́dọ̀ rẹ bí o kò bá ronúpìwàdà n ó mú ọ̀pá fìtílà rẹ kúrò ní ipò rẹ̀ ṣùgbọ́n òun ṣe kíní kan tí ó dára ó kórìíra iṣẹ́ àwọn nikolaiti tí èmi náà kórìíra. ẹni tí ó bá ní etí kí ó ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun ni yóò fún ní àṣẹ láti jẹ nínú èso igi ìyè tí ó wà nínú ọgbà ọlọ́run. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ síbánà báyìí ni ẹni ìkíní àti ẹni ìkẹyìn wí ẹni tí ó kú tí ó tún wà láàyè. mo mọ̀ pé o ní ìṣòro àti pé o ṣe aláìní bí ó tilẹ̀ jẹ́ pé ọlọ́rọ̀ ni ọ́ ní ọ̀nà mìíràn mo mọ ọ̀rọ̀ ìbàjẹ́ tí àwọn tí wọ́n ń pe ara wọn ní júù ń sọ àwọn tí kìí ṣe júù tí ó jẹ́ pé ilé ìpàdé sátani ni wọ́n má bẹ̀rù ohunkóhun tí ò bọ̀ wá jìyà èṣù yóò gbé ẹlòmíràn nínú yín sínú ẹ̀wọ̀n láti fi dán yín wò fún ọjọ́ mẹ́wàá ẹ ò ní ìṣòro púpọ̀ ṣùgbọ́n jẹ́ olóòótọ́ dé ojú ikú èmi yóò sì fún ọ ní adé ìyè. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun kò ní kú ikú kejì. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ pẹ́gámù pé ẹni tí ó ní idà olójú méjì tí ó mú ní. mo mọ ibi tí ò ń gbé ibẹ̀ ni sátánì tẹ́ ìtẹ́ rẹ̀ sí. Si síbẹ̀ o de orúkọ mi mú o kò bọ́hùn nínú ìgbàgbọ́ ní ọjọ́ tí wọ́n pa antipasi ẹlẹ́rìí òtítọ́ mi ní ìlú yín níbi tí sátani fi ṣe ilé ṣùgbọ́n mo ní àwọn nǹkan díẹ̀ wí sí ọ mo ní àwọn kan láàrin ìjọ tí wọ́n gba ẹ̀kọ́ bálámù ẹni tí ó kọ́ bálákì láti fi ohun ìkọ̀sẹ̀ síwájú àwọn ọmọ ìsírẹ́lì tí wọ́n fi ń jẹ oúnjẹ ìbọ̀rìṣà tí wọ́n tún ń ṣe àgbèrè ó tún ní àwọn kan tí àwọn náà gba ẹ̀kọ́ àwọn Nikolaiti nítorí náà ronúpìwàdà bí bẹ́ẹ̀ kọ́ wọn ò wá láìpẹ́ wọn ò sì fi idà tí ó wà lẹ́nu mi bá wọn jà. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. ẹni tí ó bá ṣẹ́gun èmi ó fún un ní mánà tí a ti fi pamọ́ wọn ò tún fún un ní òkúta funfun kan tí a ti kọ orúkọ titun sí lára ẹnikẹ́ni kò mọ orúkọ titun yìí àfi ẹni tí ó bá gba òkúta náà. kọ ìwé yìí sí ìjọ tíátírà pé ọmọ ọlọ́run ẹni tí ojú rẹ̀ dàbí ọwọ́ iná tí ẹsẹ̀ rẹ̀ ń dán bí idẹ. mo mọ iṣẹ́ rẹ mo mọ ìfẹ́ rẹ àti ìgbàgbọ́ rẹ mo mọ iṣẹ́ rere tí ó ń ṣe àti ìfaradà rẹ iṣẹ́ rẹ ti ìkẹyìn tilẹ̀ dára ju ti àkọ́kọ́ lọ ṣùgbọ́n mo ní nǹkan wí sí ọ ó gba obìnrin tí wọ́n ń pè ní jésébélì láàyè ó ń pe ara rẹ̀ ní aríran ó ń tan àwọn ìránṣẹ́ mi jẹ ó ń kọ́ wọn láti ṣe àgbèrè àti láti jẹ oúnjẹ ìbọ̀rìṣà mo fún un ní àkókò kí ó ronúpìwàdà ṣùgbọ́n kò fẹ́ ronúpìwàdà kúrò nínú ìwà àgbèrè rẹ̀ n ó da dùbúlẹ̀ àìsàn ìṣòro púpọ̀ ni yóò bá àwọn tí wọ́n bá ń bá a ṣe àgbèrè àfi bí wọ́n bá rí i pé iṣẹ́ burúkú ni ó ń ṣe tí wọn kò sì bá a lọ́wọ́ nínú rẹ̀ mọ́ wọn ò fi ikú pa àwọn ọmọ rẹ̀ gbogbo àwọn ìjọ ni yóò wá mọ̀ pé èmi ni èmi máa ń wádìí ọkàn àti èrò ẹ̀dá wọn ò sì fi èrè fún olúkúlùkù yín gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹ̀yin yòókù ní tíátírà ẹ̀yin tí ẹ kò gba ẹ̀kọ́ obìnrin yìí ẹ̀yin tí ẹ kò mọ̀ nípa ohun tí wọ́n ń pè ní ohun ìjìnlẹ̀ sátánì n kò ní di ẹrù mìíràn kù yín mọ́ ṣùgbọ́n ṣá ẹ di ohun tí ẹ nímú ṣinṣin títí ni wọ́n fi dé ẹni tí ó bá ṣẹ́gun tí ó forí tì í tí ó ń ṣe iṣẹ́ mi títí dé òpin òun yóò fún ní àṣẹ lórí àwọn orílẹ̀-èdè ọ̀pá ẹni yóò fi yọba lórí wọn bí ìkòkò amọ̀ yóò fọ́ wọn túútúú irú àṣẹ tí mo gbà lọ́dọ̀ bàbá mi ní òfin wọn ó tún fún un ní ìràwọ̀ òwúrọ̀. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. ìfihàn orí kẹta. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ sádì ẹni tí ó ní ẹ̀mí ọlọ́run méje àti ìràwọ̀ méje ní. mo mọ iṣẹ́ rẹ mo kàn ní orúkọ pé wà láàyè ni òkú ni ọ́ jí lójú oorun fún àwọn ohun tí ó ṣẹ́kù ní okun nítorí àwọn náà ń kú lọ nítorí n kò rí iṣẹ́ kan tí ó ṣe parí níwájú ọlọ́run mi nítorí náà rántí ohun tí ó ti gbà tí ó sì ti gbọ́ ṣe é kí o sì ronúpìwàdà bí o kò bá jí lójú oorun wọn ò dé bí olè o kò sì ní mọ àkókò tí wọn ò dé bá ọ ṣùgbọ́n o ní àwọn díẹ̀ nínú ìjọ sáàdì tí wọn kò fi èérí ba aṣọ wọn jẹ́ wọn yóò bá mi kẹ́gbẹ́ nínú aṣọ funfun nítorí wọ́n yẹ ẹni tí ó bá ṣẹ́gun ni a ó wọ̀ ní aṣọ funfun bẹ́ẹ̀ n kò ní í pa orúkọ rẹ̀ rẹ́ kúrò nínú ìwé ìyè n ó jẹ́wọ́ orúkọ rẹ̀ níwájú bàbá mi àti níwájú àwọn áńgẹ́lì rẹ̀. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí sọ fún àwọn ìjọ. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ Philadelphia pé ẹni mímọ́ àti olóòótọ́ ni ẹni tí kọ́kọ́rọ́ dáfídì ń bẹ ní ọwọ́ rẹ̀ tí ṣí ilẹ̀kùn tí ẹnikẹ́ni kò lè tì í tí sì ti ilẹ̀kùn tí ẹnikẹ́ni kò lè ṣí i ó ní. mo mọ iṣẹ́ rẹ wò ó mo fi ilẹ̀kùn kan tí ó ṣí sílẹ̀ síwájú rẹ tí ẹnikẹ́ni kò lè tì mo mọ̀ pé agbára rẹ kéré síbẹ̀ o ti pa ọ̀rọ̀ mi mọ́ o kò ṣẹ́ orúkọ mi ó fi àwọn kan láti inú ilé ìpàdé sátánì lé ọ lọ́wọ́ àwọn òkùrọ̀ tí wọ́n ń gbé ara wọn ní júù bẹ́ẹ̀ sì ni wọn kì í ṣe júù wọ́n ṣe é tí wọn yóò fi wá sọ́dọ̀ rẹ wọn yóò forí balẹ̀ fún ọ wọn yóò sì mọ̀ pé mo fẹ́ràn rẹ nítorí o ti fi ìfaradà pa ọ̀rọ̀ mi mọ́ èmi náà yóò pa ọ́ mọ́ ní àkókò ìdánwò tí ń bọ̀ wá bá ayé nígbà tí a ó dán gbogbo àwọn tí ó ń gbé inú ayé wò mo ń bọ̀ kíákíá di ohun tí ń bẹ lọ́wọ́ rẹ mú ṣinṣin kí ẹnikẹ́ni má bàa gba adé rẹ ẹni tí ó bá ṣẹ́gun ni ó fi ṣe òpó nínú tẹ́ḿpìlì ọlọ́run mi kò ní kúrò níbẹ̀ mọ́ wọn ò wá kọ orúkọ ọlọ́run mi àti orúkọ mi titun sí i lára àti ti Jerusalem titun ìlú ọlọ́run mi tí ń sọ̀kalẹ̀ bọ̀ láti ọ̀run láti ọ̀dọ̀ ọlọ́run mi. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń bá àwọn ìjọ sọ. kọ ìwé yìí sí áńgẹ́lì ìjọ laodikia pé ẹni tí ń jẹ́ àmì olóòótọ́ àti ẹlẹ́rìí òdodo alákòóso gbogbo ẹ̀dá ọlọ́run. mo mọ iṣẹ́ rẹ mo mọ̀ pé o kò gbóná bẹ́ẹ̀ ni o kò tutù nínú kí o gbóná tàbí kí o tutù ó yẹ kí o ṣe ọ̀kan nítorí pé o lọ́wọ́ọ́rọ́wọ́ lásán o kò gbóná bẹ́ẹ̀ ni o kò tutù n ó pọ̀ ọ́ jáde lẹ́nu mi nítorí ò ń sọ pé mo lówó mo lọ́rọ̀ kò sí ohun tí mo fẹ́ tí n kò ní o kò mọ̀ pé akúṣẹ̀ tí ènìyàn ń káàánú ni ọ́ òtòṣì afọ́jú tí ó wà ní ìhòhò mo dá ọ ní ìmọ̀ràn pé kí o ra wúrà tí wọ́n ti dà nínú iná lọ́wọ́ mi kí o lè ní ọrọ̀ kí o ra aṣọ funfun kí o fi bora kí ìtìjú ìhòòhò tí ó hùwà má bàa hàn sì ra oògùn ojú kí o fi sí ojú rẹ kí o lè ríran àwọn tí mo bá fẹ́ràn ni mò ń bá wí àwọn ni mò ń tọ́ sọ́nà nítorí náà ní ìtara kí o sì ronúpìwàdà wò ó mo dúró ní ẹnu ọ̀nà mo ń kan ilẹ̀kùn bí ẹnikẹ́ni bá gbọ́ ohùn mi tí ó ṣílẹ̀kùn ó wọlé tọ̀ ọ́ lọ tó ń bá a jẹun òun náà yóò sì bá mi jẹun ẹni tí ó bá ṣẹ́gun ni ó jẹ́ kí ó jókòó tì mí lórí ìtẹ́ mi gẹ́gẹ́ bí èmi náà ti ṣẹ́gun tí mo jókòó ti bàbá mi lórí ìtẹ́ rẹ̀. ẹni tí ó bá ní etí kí ó gbọ́ ohun tí ẹ̀mí ń bá àwọn ìjọ sọ. ìfihàn orí kẹrin lẹ́yìn èyí mo tún rí ìran mìíràn mo rí ilẹ̀kùn kan tí ó ṣí sílẹ̀ ní ọ̀run mo wá gbóhùn kan bíi ti àkọ́kọ́ tí ó dàbí ìgbà tí kàkàkí bá ń dún tí ó ń bá mi sọ̀rọ̀ ó ní. gòkè wá níhìn-ín n ó fi àwọn ohun tí ó ní láti ṣẹlẹ̀ lẹ́yìn èyí hàn ọ́. lẹ́sẹ̀kẹsẹ̀ ni ẹ̀mí bá gbé mi mo bá rí ìtẹ́ kan ní ọ̀run ẹnìkan jókòó lórí rẹ̀ ojú ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà dàbí òkúta iyebíye oríṣìí méjì òṣùmàrè yí ìtẹ́ náà ká ó ń tẹ ìmọ́lẹ̀ bí òkúta iyebíye àwọn ìtẹ́ mẹ́rìnlélógún ni wọ́n yí ìtẹ́ náà ká àwọn àgbààgbà mẹ́rìnlélógún sì jókòó lórí ìtẹ́ mẹ́rìnlélógún náà wọ́n wọ aṣọ funfun wọ́n dé adé wúrà mọ̀nàmọ́ná àti ìró àrá ń jáde láti ara ìtẹ́ tí ó wà láàrin ògùnṣọ̀ méje tí iná wọn ń jó wà ní iwájú ìtẹ́ náà àwọn yìí ni ẹ̀mí ọlọ́run méje iwájú ìtẹ́ náà dàbí òkun dígí ó rí bí yìnyín ó mọ́ gaara àwọn ẹ̀dá alààyè mẹ́rin kan wà ní àárín wọ́n yí ìtẹ́ náà ká wọ́n ní ọ̀pọ̀lọpọ̀ ojú níwájú àti lẹ́yìn ìkíní dàbí kìnìún èkejì dàbí akọ màálù ojú ẹ̀kẹta jọ ti ènìyàn ẹ̀kẹrin sì dàbí idì tí ó ń fò ọ̀kọ̀ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ní apá mẹ́fà ọ̀kọ̀ọ̀kan wọn ní ọ̀pọ̀lọpọ̀ ojú wọn kì í sinmi tọ̀sán tòru wọ́n ń wí pé. mímọ́ mímọ́ mímọ́ olú ọlọ́run olódùmarè ẹni tí ó ti wà tí ó wà nísinsìnyí tí ó sì ń bọ̀ wá. nígbà tí àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà bá fi ògo ọlá àti ìyìn fún ẹni tí ó jókòó lórí ìtẹ́ ẹni tí ó wà láàyè láé àti láéláé. Láé àwọn àgbààgbà mẹ́rìnlélógún náà á dojúbolẹ̀ níwájú ẹni tí ó jókòó lórí ìtẹ́ wọn á júbà ẹni tí ó wà láàyè láé àti láéláé wọn á fi adé wọn lélẹ̀ níwájú ìtẹ́ náà wọn á máa wí pé olúwa ọlọ́run wa ìwọ ni ó tọ́ sí láti gba ògo àti ọlá àti agbára nítorí ìwọ ni ó dá ohun gbogbo àti pé nípa ìfẹ́ rẹ ni wọ́n ṣe wà nípa rẹ ni a sì ṣe dá wọn ìfihàn orí karùn-ún. lẹ́yìn náà mo rí ìwé kan ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ wọ́n kọ nǹkan sí i nínú àti lóde wọ́n sì fi èdìdì méje dì í mo sì rí áńgẹ́lì alágbára kan tí ń ké pẹ̀lú ohùn rara pé. ta ni ó yẹ láti ṣí ìwé náà àti láti tú èdìdì rẹ̀. kò sí ẹnikẹ́ni ní ọ̀run tàbí lórí ilẹ̀ tàbí nísàlẹ̀ ilẹ̀ tí ó lè ṣí ìwé náà tàbí tí ó lè wò ó. mo sunkún lọ́pọ̀lọpọ̀ nítorí kò sí ẹnikẹ́ni tí ó yẹ láti ṣí ìwé náà àti láti wò ó. ọ̀kan nínú àwọn àgbààgbà mẹ́rìnlélógún yìí wá sọ fún mi pé. má sunkún mọ́ wò ó kìnìún ẹ̀yà Júdà ọmọ Dáfídì ti borí ó lè ṣí ìwé náà ó sì lè tú èdìdì méje tí a fi dì í. mo bá rí ọ̀dọ́ àgùntàn tí ó dúró láàrin ìtẹ́ náà àwọn ẹ̀dá alààyè mẹ́rin àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún náà yí i ká ọ̀dọ́ àgùntàn náà dàbí ẹni pé wọ́n ti pa á ìwo méje ni ó ní àti ojú méje àwọn ojú méje yìí ni ẹ̀mí ọlọ́run méje tí ọlọ́run rán sí gbogbo orílẹ̀ ayé ọ̀dọ́ àgùntàn náà bá wá ó sì gba ìwé náà ní ọwọ́ ọ̀tún ẹni tí ó jókòó lórí ìtẹ́ nígbà tí ó gbà á àwọn ẹ̀dá alààyè mẹ́rin àti àwọn mẹ́rìnlélógún náà dojúbolẹ̀ níwájú ọ̀dọ́ àgùntàn yìí ẹnì kọ̀ọ̀kan wọ́n mú ápù kọ̀ọ̀kan lọ́wọ́ àti àwo wúrà kéékèèké tí ó kún fún tùràrí tùràrí yìí ni àdúrà àwọn ènìyàn ọlọ́run àwọn onígbàgbọ́ wọ́n wá ń kọ orin tuntun kan pé. ìwọ ni ó tọ́ sí láti gba ìwé náà àti láti tún ara rẹ̀ nítorí wọ́n pa ọ́ ó sì ti fi ẹ̀jẹ̀ rẹ̀ bá ọlọ́run ṣe ìràpadà ènìyàn láti inú gbogbo ẹ̀yà àti gbogbo ènìyàn ní gbogbo orílẹ̀-èdè ó ti sọ wọ́n di ìjọba ti àlùfáà láti máa ṣe ọlọ́run wa wọn yóò máa jọba ní ayé. bí mo ti ń wò ó mo gbọ́ ohùn ọ̀pọ̀lọpọ̀ àwọn áńgẹ́lì tí wọ́n yí ìtẹ́ náà ká àti àwọn ẹ̀dá alààyè àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún àwọn áńgẹ́lì náà pọ̀ púpọ̀ ẹgbẹẹgbẹ̀rún ọ̀nà ẹgbẹẹgbẹ̀rún àìmọye wọ́n ń kígbe pé tí a ti máa lé lọ sí láti lágbára ọ̀rọ̀ ọgbọ́n ipá ọlá owó àti ìbéèrè. mo bá tún gbọ́ tí gbogbo ẹ̀dá tí ó wà lọ́run àti ní orílẹ̀ ayé àti nísàlẹ̀ ilẹ̀ àti lórí òkun àti ohun gbogbo tí ń bẹ nínú òkun wípé. ìyìn ọlá ògo àti agbára ni ti tí ó jókòó lórí ìtẹ́ àti ọ̀dọ́ àti láé láéláé àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà bá dáhùn pé. àmín. àwọn àgbààgbà mẹ́rìnlélógún sì dojúbolẹ̀ wọ́n ń júbà ọlọ́run. ìfihàn orí kẹfà. mo rí ọ̀dọ́ àgùntàn náà nígbà tí ó ń tú ọ̀kan nínú àwọn èdìdì méje náà mo gbọ́ tí ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè mẹ́rin wí pẹ̀lú ohùn tí ó dàbí àrá pé. wá. Wow mo bá rí ẹṣin funfun kan ẹni tí ó gùn mú ọrùn àti ọfà lọ́wọ́ a fún un ní adé kan ó bá jáde lọ bí aṣẹ́gun ó ń ṣẹ́gun bí ó ti ń lọ nígbà tí ó tú èdìdì kejì mo gbọ́ tí ẹ̀dá alààyè kejì ní. wá. ní ẹṣin mìíràn bá jáde òun pupa a fi agbára fún ẹni tí ó gùn ún láti mú àlàáfíà kúrò ní ayé kí àwọn ènìyàn máa pa ara wọn a wá fún un ní idà kan tí ó tóbi nígbà tí ó tú èdìdì kẹta mo gbọ́ tí ẹ̀dá alààyè kẹta ní wá mo rí ẹṣin dúdú kan ẹni tí ó gùn mú ìwọ̀n kan lọ́wọ́ mo wá gbọ́ nǹkan kan tí ó dàbí ohùn láàrin àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà ó ní. páànù ọkà bàbà kan fún owó fàdákà kan páànù ọkà báàlì mẹ́ta fún owó fàdákà kan ṣùgbọ́n o kò gbọ́dọ̀ fọwọ́ kan igi ólífì àti ọtí wáìnì. nígbà tí ó tú èdìdì kẹrin mo gbọ́ tí ẹ̀dá alààyè kẹrin ní. mo wá rí ẹṣin kan tí àwọ̀ rẹ̀ rí bíi ti ewéko tútù orúkọ ẹni tí ó gùn ún ni ikú ẹni tí ó tẹ̀lé e ni ipò òkú a fún wọn ní àṣẹ láti fi idà àti ìyàn àti àjàkálẹ̀ àrùn àti ẹranko burúkú pa ìdá ayé nígbà tí ó tú èdìdì karùn-ún ní abẹ́ pẹpẹ ìrúbọ mo rí ọkàn àwọn tí a ti pa nítorí ọ̀rọ̀ ọlọ́run àti nítorí ẹ̀rí tí wọ́n jẹ́ àwọn náà kígbe pé. olúwa mímọ́ àti olóòótọ́ nígbà wo ni ìwọ yóò ṣe ìdájọ́ fún àwọn tí ń gbé orí ilẹ̀ ayé tí ìwọ yóò gbẹ̀san ẹ̀jẹ̀ wa lára wọn. àwa fún ọ̀kọ̀ọ̀kan wọn ní aṣọ funfun a sọ fún wọn pé kí wọ́n sinmi díẹ̀ sí i títí iye àwọn ìránṣẹ́ ẹlẹgbẹ́ wọn àti àwọn arákùnrin wọn yóò fi pé àwọn tí wọn yóò pa láìpẹ́ gẹ́gẹ́ bí wọ́n ti pa àwọn ti ìṣáájú mo rí i nígbà tí ó tú èdìdì kẹfà pé ilẹ̀ mìtìtì oòrùn ṣókùnkùn ó dàbí aṣọ dúdú òṣùpá wá dàbí ẹ̀jẹ̀ àwọn ìràwọ̀ ojú ọ̀run jábọ́ sílẹ̀ bí ìgbà tí èso ọ̀pọ̀tọ́ bá jábọ́ lára igi rẹ̀ nígbà tí afẹ́fẹ́ líle bá fẹ́ lù ojú ọ̀run fẹ́ lọ bí ìgbà tí ènìyàn bá ka ẹni gbogbo òkè àti erékùṣù ni wọ́n kúrò ní ipò wọn àwọn ọba ayé àwọn ọlọ́lá àwọn ọ̀gágun àwọn olówó àwọn alágbára àti gbogbo ènìyàn ẹrú àti òmìnira gbogbo wọn lọ sápamọ́ sínú ihò òkúta àti abẹ́ àpáta lára àwọn òkè wọ́n ń sọ fún àwọn òkè àti àpáta pé. ẹ wó lù wá kí ẹ máa mú lójú ẹni tí ó jókòó lórí ìtẹ́ àti ìbínú ọ̀dọ́ àgùntàn nítorí ọjọ́ ńlá ìbínú wọn dé kò sì sí ẹni tí ó lè dúró. ìfihàn orí keje lẹ́yìn èyí mo rí àwọn áńgẹ́lì mẹ́rin tí wọ́n dúró ní igun mẹ́rẹ̀ẹ̀rin ayé tí wọ́n de afẹ́fẹ́ mẹ́rẹ̀ẹ̀rin ayé mú kí afẹ́fẹ́ má bàa fẹ́ lórí ilẹ̀ ayé àti lórí òkun àti lára gbogbo igi mo bá tún rí áńgẹ́lì mìíràn tí ó gòkè wá láti ìhà ìlà oòrùn tí ó mú èdìdì ọlọ́run alààyè lọ́wọ́ ó kígbe lóhùn rara sí àwọn áńgẹ́lì mẹ́rẹ̀ẹ̀rin tí a fún ní agbára láti ṣe ayé níjàmbá ó ní ẹ má tí ì ṣe ìyà ayé àti òkun àti àwọn igi ní jàǹbá títí tí a ó fi fi èdìdí sí àwọn ìránṣẹ́ ọlọ́run wa níwájú. mo gbọ́ iye àwọn tí a fi èdìdì sí níwájú wọ́n jẹ́ ọ̀kẹ́ méje ènìyàn ó lé ẹgbàajì láti inú gbogbo ẹ̀yà ọmọ ìsírẹ́lì. láti inú ẹ̀yà júdà ẹgbàáfà ni a fi èdìdì sí níwájú láti inú ẹ̀yà rúbẹ́nì ẹgbàáfà láti inú ẹ̀yà gádì ẹgbàáfà láti inú ẹ̀yà aseri ẹgbàáfà láti inú ẹ̀yà naftali ẹgbàáfà láti inú ẹ̀yà manase ẹgbàáfà láti inú ẹ̀yà simeoni ẹgbàáfà láti inú ẹ̀yà lefi ẹgbàáfà láti inú ẹ̀yà isakari ẹgbàáfà láti inú ẹ̀yà sebuluni ẹgbàáfà láti inú ẹ̀yà joseph ẹgbàáfà láti inú ẹ̀yà benjamini ẹgbàáfà lẹ́yìn náà mo rí ọ̀pọ̀ ènìyàn tí ẹnikẹ́ni kò lè kà láti gbogbo orílẹ̀-èdè àti ẹ̀yà àti oríṣiríṣi èdè wọ́n dúró níwájú ìtẹ́ náà àti níwájú ọ̀dọ́ àgùntàn wọ́n wọ aṣọ funfun wọ́n mú ìmọ̀ ọ̀pẹ lọ́wọ́ wọ́n wá ń kígbe pé. tí wa tí ó jókòó lórí ìtẹ́ àti tí ọ̀dọ́ àgùntàn ní ìgbàlà. gbogbo àwọn áńgẹ́lì tí ó dúró yí ìtẹ́ náà ká àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin dojúbolẹ̀ níwájú ìtẹ́ náà wọ́n júbà ọlọ́run wọ́n ń wí pé. àmín ìyìn ògo ọgbà ọpẹ́ ọlá agbára àti ìpàdé fún ọlọ́run wa láì àti láéláé àmín. ọ̀kan nínú àwọn àgbààgbà mẹ́rìnlélógún yìí bi mí pé ta ni àwọn wọ̀nyí tí a wọ̀ ní aṣọ funfun níbo ni wọ́n sì ti wá. mo bá dá a lóhùn pé alàgbà ìwọ ni o mọ̀ wọ́n ó wáá sọ fún mi pé. àwọn wọ̀nyí ni wọ́n ti kọjá nínú ọ̀pọ̀lọpọ̀ ìpọ́njú wọ́n ti fọ aṣọ wọn wọ́n ti sọ wọ́n di funfun nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn nítorí èyí ni wọ́n ṣe wà níwájú ìtẹ́ ọlọ́run tí wọ́n ń júbà àtọ̀sán tòru nínú tẹ́ḿpìlì rẹ̀ ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà yóò máa bá wọn gbé ebi kò ní pa wọ́n mọ́ bẹ́ẹ̀ ni òǹgbẹ kò ní gbẹ wọ́n mọ́ oòrùn kò ní pa wọ́n mọ́ ooru kankan kò sì ní mú wọn mọ́ nítorí ọ̀dọ́ àgùntàn tí ó wà láàrin ìtẹ́ náà ni yóò máa ṣe olùtọ́jú wọn yóò máa dà wọ́n lọ síbi ìsun omi ìyè ọlọ́run yóò wá nu gbogbo omijé kúrò ní ojú wọn. ìfihàn orí kẹjọ nígbà tí ọ̀dọ́ àgùntàn náà tú èdìdì keje gbogbo ohun tí ó wà ní ọ̀run parọ́rọ́ fún bíi ìdajì wákàtí kan mo bá rí àwọn áńgẹ́lì méje tí wọ́n máa ń dúró níwájú ọlọ́run a fún wọn ní kàkàkí méje áńgẹ́lì mìíràn tún dé ó dúró lẹ́bàá pẹpẹ ìrúbọ ó mú àwo tùràrí tí wọ́n fi wúrà ṣe lọ́wọ́ a fún un ní tùràrí púpọ̀ kí ó fi rúbọ pẹ̀lú àdúrà gbogbo àwọn ènìyàn ọlọ́run lórí pẹpẹ ìrúbọ wúrà tí ó wà níwájú ìtẹ́ náà èéfín tùràrí àti àdúrà àwọn ènìyàn ọlọ́run gòkè lọ síwájú ọlọ́run láti ọwọ́ áńgẹ́lì náà áńgẹ́lì náà bá mú àwo tùràrí yìí ó bu iná láti orí pẹpẹ ìrúbọ kún inú rẹ̀ ó bá jù sí orí ilẹ̀ ayé ààrá bá bẹ̀rẹ̀ sí í sán mọ̀nàmọ́ná ń kọ ilẹ̀ bẹ̀rẹ̀ sí í mìtìtì àwọn áńgẹ́lì méje tí wọ́n mú kàkàkí méje lọ́wọ́ bá múra láti fún kàkàkí wọn èkíní fún kàkàkí rẹ̀ ní yìnyín àti iná pẹ̀lú ẹ̀jẹ̀ bá tú dà sórí ilẹ̀ ayé ìdá mẹ́ta ayé bá jóná àti ìdá mẹ́ta àwọn igi àti gbogbo koríko tútù áńgẹ́lì kejì fún kàkàkí rẹ̀ ní a bá ju nǹkan tí ó dàbí òkè gíga tí ó ń jóná sínú òkun ó bá sọ ìdá mẹ́ta òkun di ẹ̀jẹ̀ ìdá mẹ́ta gbogbo ohun ẹlẹ́mìí tí ó wà nínú òkun ni wọ́n kú ìdá mẹ́ta àwọn ọkọ̀ ojú òkun ni wọ́n sì fọ́ túútúú áńgẹ́lì kẹta fún kàkàkí rẹ̀ ìràwọ̀ ńlá kan bá jábọ́ láti ọ̀run ó bẹ̀rẹ̀ sí í jóná bíi ògùnṣọ̀ ó bá já sínú ìdá àwọn odò àti ìsun omi orúkọ ìràwọ̀ náà ni igi kíkorò ó mú kí ìdá omi korò ọ̀pọ̀ ènìyàn ni ó sì kú nítorí oró tí ó wà nínú omi áńgẹ́lì kẹrin fún kàkàkí rẹ̀ ìdá oòrùn kò bá lè ràn mọ́ àti ìdá òṣùpá àti ìdá àwọn ìràwọ̀ ìdá mẹ́ta wọn kò bá sí ìmọ́lẹ̀ fún ìdá ọ̀sán àti ìdá òru mo tún rí ìran yìí mo gbọ́ tí idì kan ti ń fò ní agbede méjì ọ̀run ń kígbe pé. ó ṣe ó ṣe ó ṣe fún gbogbo ẹ̀yin tí ẹ̀ ń gbé orí ilé ayé nígbà tí kàkàkí tí àwọn áńgẹ́lì mẹ́ta yòókù fẹ́ fún bá dún. ìfihàn orí kẹsàn áńgẹ́lì karùn-ún wá fún kàkàkí rẹ̀ mo bá rí ìràwọ̀ kan tí ó ti ojú ọ̀run jábọ́ sí orí ilẹ̀ ayé a fún ìràwọ̀ yìí ní kọ́kọ́rọ́ kànga tí ó jìn bẹ́ẹ̀ tí ènìyàn kò lè dé ìsàlẹ̀ rẹ̀ ó ṣí kànga náà èéfín bá yọ láti inú kànga yìí ó dàbí èéfín iná ìléru ńlá oòrùn àti ojú ọ̀run bá ṣókùnkùn nítorí èéfín tí ó jáde láti inú kànga náà àwọn eṣú ti tú jáde láti inú èéfín náà wọ́n lọ sí orí ilẹ̀ ayé a fún wọn ní agbára bíi ti àkéékè ayé a sọ fún wọn pé kí wọ́n má ṣe ohunkóhun sí koríkorí ilẹ̀ tàbí sí ewébẹ̀ tàbí sí igi kan gbogbo àwọn ènìyàn tí kò bá ní èdìdì ọlọ́run níwájú wọn nìkan ni kí wọ́n ṣe léṣe a kò gbà pé kí wọ́n pa wọ́n oró ni kí wọ́n dá wọn fún oṣù márùn-ún kí wọ́n dá wọn lóró bí ìgbà tí àkekèé bá ta ènìyàn ní ọjọ́ náà àwọn ènìyàn yóò máa wá ikú ṣùgbọ́n wọn kò ní kú wọn yóò tọrọ ikú ṣùgbọ́n kò ní súnmọ́ wọn àwọn eṣú wọ̀nyí dàbí àwọn ẹṣin tí a dì ní gàárì láti lọ sójú ogun adé wà ní orí wọn tí ó dàbí adé wúrà ojú wọn dàbí ojú ènìyàn irun wọn dàbí irun obìnrin eyín wọn dàbí ti kìnìún wọn ní gbáyà tí ó dàbí gbáyà irin ìró ìyẹ́ wọn dàbí ìró ọ̀pọ̀lọpọ̀ ọkọ̀ ẹlẹ́ṣin tí wọ́n ń sáré lọ sójú ogun wọ́n ní ìrù ti àkéèké tí wọ́n fi lè ta ènìyàn a fún wọn ní agbára nínú ìrù wọn láti ṣe ènìyàn léṣe fún oṣù márùn-ún ọba wọn ni áńgẹ́lì kànga tí ó jìn tó bẹ́ẹ̀ tí ènìyàn kò lè dé ìsàlẹ̀ rẹ̀ orúkọ rẹ̀ ní èdè hébérù ni abadoni ní èdè gíríkì orúkọ rẹ̀ ni apolioni ìtumọ̀ rẹ̀ ni apanirun. ìṣòro kan ní kọjá ṣùgbọ́n ó tún kù méjì lẹ́yìn èyí. áńgẹ́lì kẹfà fún kàkàkí rẹ̀ mo bá gbọ́ ohùn láti ara àwọn ìwo tí ó wà lára pẹpẹ ìrúbọ wúrà tí ó wà níwájú ọlọ́run ó sọ fún áńgẹ́lì kẹfà tí ó mú kàkàkì lọ́wọ́ pé. dá àwọn áńgẹ́lì mẹ́rin tí a ti dè ní odò ńlá yúfúrátè sílẹ̀. ni wọ́n bá dá àwọn áńgẹ́lì mẹ́rin náà sílẹ̀. a ti pèsè wọn sílẹ̀ fún wákàtí yìí ní ọjọ́ yìí nínú oṣù yìí ní ọdún yìí pé kí wọ́n pa ìdámẹ́ta gbogbo ènìyàn iye àwọn ọmọ ogun ẹlẹ́ṣin jẹ́ ẹgbẹẹgbẹ̀rún lọ́nà ọ̀kẹ́ mẹ́wàá mo gbọ́ iye wọn bí àwọn ẹṣin ọ̀hún àti àwọn tí ó gùn wọn ti rí lójú mi lójú ìran nìyí wọ́n gba ọ̀já ìgbàyà tí ó pọ́n bí iná ó dàbí àyìnrín ó tún rí bí imí ọjọ́ orí àwọn ẹṣin náà dàbí orí kìnìún wọ́n ń yọ iná àti èéfín àti imí ọjọ́ lẹ́nu ohun ìjàmbá mẹ́ta yìí tí ó ń yọ jáde lẹ́nu wọn pa ìdá mẹ́ta àwọn ènìyàn agbára àwọn ẹṣin wọ̀nyí wà ní ẹnu wọn àti ní ìrù wọn nítorí ìrù wọn dàbí ejò wọn ní orí òun sì ni wọ́n fi ń ṣe àwọn ènìyàn léṣe àwọn ènìyàn tí ó kù tí wọn kò kú nínú àjàkálẹ̀ àrùn yìí kò ronúpìwàdà wọn kò kọ iṣẹ́ ọwọ́ wọn tí wọ́n ń bọ sílẹ̀ ṣùgbọ́n wọ́n tún ń sìn àwọn ẹ̀mí burúkú àti òrìṣà wúrà ti fàdákà ti idẹ ti òkúta àti ti igi àwọn òrìṣà tí kò lè ríran wọn kò lè gbọ́ràn bẹ́ẹ̀ ni wọn kò lè rìn àwọn ènìyàn náà kò ronúpìwàdà kúrò nínú ìwà ìpànìyàn ìwà oṣó ìwà àgbèrè àti ìwà olè wọn. ìfihàn orí kẹwàá mo tún rí áńgẹ́lì alágbára mìíràn tí ó sọ̀kalẹ̀ láti ọ̀run wá ó fi ìkùukù bora òṣùmàrè sì yí orí rẹ̀ ká ojú rẹ̀ dàbí oòrùn ẹsẹ̀ rẹ̀ dàbí òpó iná ó mú ìwé kékeré kan lọ́wọ́ tí ó wà ní ṣíṣí ó gbé ẹsẹ̀ ọ̀tún rẹ̀ lé orí òkun ó sì gbé ti òsì lé orí ilẹ̀ ayé ó wá búramúramù bíi kìnìún nígbà tí ó kú báyìí tán ààrá méje sán nígbà tí ààrá méje yìí ń sán mo fẹ́ máa kọ ohun tí wọ́n ń sọ sílẹ̀ ṣùgbọ́n mo gbọ́ ohùn kan láti ọ̀run tí ó sọ pé. àṣírí ni ohun tí àwọn àrá méje yìí ń sọ má kọ wọ́n sílẹ̀. áńgẹ́lì náà tí mo rí tí ó gbé ẹsẹ̀ rẹ̀ lé orí òkun àti orí ilẹ̀ wàá gbé ọwọ́ ọ̀tún rẹ̀ sí òkè ọ̀run ó fi ẹni tí ó wà láàyè láé àti láéláé búra ẹni tí ó dá ọ̀run àti ohun tí ó wà nínú rẹ̀ tí ó dá ayé àti ohun tí ó wà nínú rẹ̀ tí ó dá òkun àti ohun tí ó wà nínú rẹ̀ ó ní kò sí ìjáfara mọ́ ní ọjọ́ tí áńgẹ́lì kejì bá fọhùn nígbà tí ó bá fẹ́ fún kàkàkí tirẹ̀ àṣírí ètè ọlọ́run yóò ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó ti sọ fún àwọn wòlíì ìránṣẹ́ rẹ̀ mo tún gbọ́ nǹkan láti ọ̀run tí ó sọ fún mi pé. lọ gba ìwé tí ó wà ní sísí tí ó wà lọ́wọ́ áńgẹ́lì tí ó dúró lórí òkun àti lórí ilẹ̀. mo bá lọ sọ́dọ̀ áńgẹ́lì náà mo ní kí ó fún mi ní ìwé kékeré náà ó ní. gbà kí o jẹ yóò dùn ní ẹnu rẹ bí oyin ṣùgbọ́n yóò korò ní ikùn rẹ. mo bá gba ìwé náà ní ọwọ́ áńgẹ́lì yìí mo bá jẹ ó dùn bí oyin ní ẹnu mi ṣùgbọ́n nígbà tí mo gbé e mì ó korò ní ikùn mi wọ́n bá sọ fún mi pé. o ní láti tún kéde fún ọ̀pọ̀ àwọn ènìyàn àti oríṣiríṣi ẹ̀yà àti àwọn orílẹ̀-èdè àti ọ̀pọ̀lọpọ̀ ìjọba. ìfihàn orí kọkànlá wọ́n fún mi ní ọ̀pá kan bí èyí tí wọ́n fi ń wọn aṣọ wọ́n sọ fún mi pé. dìde lọ wọn tẹ́ḿpìlì ọlọ́run àti pẹpẹ ìrúbọ kí o ka iye àwọn tí wọ́n ń jọ́sìn níbẹ̀ má wulẹ̀ wọn àgbàlá tẹ́ḿpìlì tí ó wà lóde nítorí a ti fi fún àwọn aláìgbàgbọ́ wọn yóò gba ìlú mímọ́ fún oṣù méjìlélógójì wọn fún àwọn ẹlẹ́rìí mi méjì láṣẹ láti kéde iṣẹ́ mi fún ọ̀tàlélẹ́gbẹ̀fà ọjọ́ aṣọ ọ̀fọ̀ ni wọn yóò wọ̀ ní gbogbo àkókò náà. àwọn wọ̀nyí ni igi ólífì méjì àti ọ̀pá fìtílà méjì tí ó dúró níwájú olúwa ayé bí ẹnikẹ́ni bá fẹ́ pa wọ́n lára iná ni yóò yọ lẹ́nu wọn yóò sì jó àwọn ọ̀tá wọn run irú ikú bẹ́ẹ̀ ni ẹnikẹ́ni tí ó bá fẹ́ ṣe wọ́n ní ibi yóò kú wọ́n ní àṣẹ láti ti ojú ọ̀run pa tí òjò kò fi ní rọ̀ ní gbogbo àkókò tí wọ́n bá ń kéde wọ́n tún ní àṣẹ láti sọ gbogbo omi di ẹ̀jẹ̀ wọ́n sì lè mú kí àjàkálẹ̀ àrùn oríṣiríṣi bá ayé bí wọ́n bá fẹ́ nígbà tí wọ́n bá parí ẹ̀rí tí wọ́n ní jẹ́ ẹranko tí ó jáde láti inú kànga tí ó jètò bẹ́ẹ̀ tí ènìyàn kò lè dé ìsàlẹ̀ rẹ̀ yóò wá bá wọn jagun yóò ṣẹ́gun wọn yóò sì pa wọ́n òkú wọn yóò wà ní títì ìlú ńlá tí a ti kan olúwa wọn mọ́ àgbélébù àfiwé orúkọ rẹ̀ ní sódómù àti íjíbítì àwọn ènìyàn láti inú gbogbo ẹ̀yà àti gbogbo orílẹ̀-èdè yóò máa wo òkú wọn fún ọjọ́ mẹ́ta àti ààbọ̀ wọn kò ní jẹ́ kí wọ́n sin wọ́n àwọn ọmọ aráyé yóò máa yọ̀ wọ́n inú wọn yóò sì máa dùn wọn yóò máa fún ara wọn lẹ́bùn nítorí pé ìyọlẹ́nu ni àwọn akéde méjì wọ̀nyí jẹ́ fún àwọn tí wọ́n ń gbé orí ilẹ̀ ayé lẹ́yìn ọjọ́ mẹ́ta àti àbọ̀ yìí èémí ìyè láti ọ̀dọ̀ Ọlọ́run wọ inú wọn ni wọ́n bá jí wọ́n bá dìde dúró ẹ̀rù bà àwọn tí ó rí wọn gan-an wọ́n wá gbọ́ ohùn líle láti ọ̀run wá tí ó sọ fún wọn pé. ẹ gòkè wá sí ìrìn. ni wọ́n bá gòkè lọ nínú ìkùukù lójú àwọn ọ̀tá wọn ilẹ̀ mìtìtì ìdá mẹ́wàá ìlú bá wó ẹ̀ẹ́dẹ́gbàrin ènìyàn ni ó kú nígbà tí ilẹ̀ náà mì ẹ̀rù bà àwọn tí ó kù wọ́n sì fi ògo fún ọlọ́run ọ̀run. ìṣẹ̀lẹ̀ burúkú kejì kọjá ìṣẹ̀lẹ̀ burúkú kẹta fẹ́rẹ̀ dé. áńgẹ́lì keje fún kàkàkí rẹ̀ àwọn ohun líle kan ní ọ̀run bá sọ pé. ìjọba ayé di ti olúwa wa àti ti kristi rẹ̀ yóò jọba láé àti láéláé. àwọn àgbààgbà mẹ́rìnlélógún tí wọ́n jókòó lórí ìtẹ́ wọn níwájú ọlọ́run bá dojú bolẹ̀ wọ́n júbọ ọlọ́run wọ́n ní. a fi ìyìn fún ọ olúwa ọlọ́run olódùmarè ẹni tí ó wà tí ó ti wà nítorí o ti gba agbára ńlá rẹ ó sì ń jọba inú àwọn orílẹ̀-èdè ru ṣùgbọ́n àkókò ìbínú rẹ̀ dé ó tó àkókò láti ṣe ìdájọ́ àwọn òkú àti láti fi èrè fún àwọn ránṣẹ́ rẹ̀ àwọn wòlíì àwọn ènìyàn rẹ̀ àti àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ̀ ìbáà ṣe àwọn mẹ̀kúnnù tàbí àwọn ènìyàn ńláńlá àkókò dé láti pa àwọn tí ó ń ba ayé jẹ́ run. tẹ́ḿpìlì ọlọ́run ti ṣí sílẹ̀ ní ọ̀run tí a fi lè rí àpótí májẹ̀mú nínú rẹ̀ mọ̀nàmọ́ná wá bẹ̀rẹ̀ sí í kọ ààrá ń sán ilẹ̀ ń mì tìtì yìnyín sì bẹ̀rẹ̀ sí í bọ́ sílẹ̀. ìfihàn orí kejìlá mo wá rí àmì ńlá kan ní ọ̀run obìnrin kan tí ó fi òòrùn ṣe aṣọ tí òṣùpá wà lábẹ́ ẹsẹ̀ rẹ̀ ó dé adé tí ó ní ìràwọ̀ méjìlá obìnrin náà lóyún ó wá ń rọbí ó ń jẹ̀rora bí ó ti fẹ́ bímọ mo wá tún rí àmì mìíràn ní ọ̀run ẹranko ìwèlè ńlá kan tí ó pupa bí iná tí ó ní orí méje àti ìwo mẹ́wàá ó dé adé méje ó fi ìrù gbá ìdá mẹ́ta àwọn ìràwọ̀ ojú ọ̀run wọ́n bá jábọ́ sórí ilẹ̀ ayé ẹranko ìwèlè yìí dúró níwájú obìnrin tí ó fẹ́ bímọ yìí ó fẹ́ gbé ọmọ náà jẹ bí ó bá ti bí i tán obìnrin yìí bí ọmọkùnrin tí yóò jọba lórí àwọn orílẹ̀-èdè pẹ̀lú ọ̀pá irin abájá ọmọ náà gbà lọ sọ́dọ̀ ọlọ́run níwájú ìtẹ́ rẹ̀ obìnrin yìí bá sá lọ sí aṣálẹ̀ níbì kan tí ọlọ́run ti pèsè sílẹ̀ níbẹ̀ ni ó wà lábẹ́ ìtọ́jú fún ẹgbẹ̀fà ọjọ́ ó lé ọgọ́ta ogun wa bẹ́ sílẹ̀ ní ọ̀run Míkáélì àti àwọn áńgẹ́lì rẹ̀ ń bá ẹranko ìwèlè náà jà. Ja ẹranko ìwèlè yìí àti àwọn áńgẹ́lì rẹ̀ náà jà títí ṣùgbọ́n kò lágbára tó láti ṣẹ́gun wọ́n bá lé òun àti àwọn áńgẹ́lì rẹ̀ kúrò ní ọ̀run wọ́n lé ẹranko ìwèlè náà jáde ejò àtijọ́ nì tí a pè ní èṣù tàbí sátánì tí ó ń tan àwọn tí ó ń gbé inú ayé jẹ wọ́n lé e jáde lọ sínú ayé àti òun àti àwọn áńgẹ́lì rẹ̀ mo wá gbọ́ líle kan ní ọ̀run tí ó sọ pé àkókò ìgbàlà nìyí àti ti agbára àti ìjọba ti ọlọ́run wa àti àkókò àṣẹ kristi rẹ̀ nítorí a ti lé olùfisùn àwọn onígbàgbọ́ ara wa jáde tí ó ń fi ẹjọ́ wọn sùn níwájú ọlọ́run wa tọ̀sán-tòru wọ́n ti fi ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn àti ẹ̀rí ọ̀rọ̀ tí wọ́n jẹ́ ṣẹ́gun rẹ̀ nítorí wọn kò ka ẹ̀mí wọn sí pé ó ṣe iyebíye ju kí wọ́n kú lọ nítorí náà ẹ máa yọ̀ ẹ̀yin ọ̀run àti ẹ̀yin tí ẹ̀ ń gbé nínú wọn ó ṣe fún yín ayé àti fún òkun nítorí ètù ti dé sáàrin yín inú rẹ̀ ń ru nítorí ó mọ̀ pé ìgbà díẹ̀ ni ó kù fún òun. nígbà tí ẹranko ìwèlé náà rí i pé a òun jáde sínú ayé ó bẹ̀rẹ̀ sí lé obìnrin tí ó bí ọmọkùnrin nìkiri ni a bá fún obìnrin náà ní ìyẹ́ idì ńláńlá méjì kí ó lè fò lọ sí aṣálẹ̀ níbi tí wọ́n ti ń tọ́jú rẹ̀ fún ọdún mẹ́ta àti oṣù mẹ́fà tí ó fi bọ́ lọ́wọ́ ejò náà ní ejò yìí bá tú omi jáde lẹ́nu bí odò kí omi lè gbé obìnrin náà lọ ṣùgbọ́n ilẹ̀ ran obìnrin náà lọ́wọ́ ilẹ̀ lanu ó fa omi tí ẹranko ìwèlè náà tú jáde lẹ́nu mu inú wá bí ẹranko ìwèlè yìí sí obìnrin náà ó wá lọ gbógun ti àwọn ọmọ rẹ̀ yòókù tí wọ́n ń pa àṣẹ Ọlọ́run mọ́ wọ́n ń jẹ́rìí ìgbàgbọ́ nínú Jésù ó dúró lórí iyanrìn etí òkun. ìfihàn orí kẹtàlá mo wá rí ẹranko kan tí ń ti inú òkun jáde bọ̀ ó ní ìwo mẹ́wàá àti orí méje adé mẹ́wàá wà lórí ìwo rẹ̀ ó kọ orúkọ àfojúdi sára orí rẹ̀ kọ̀ọ̀kan ẹranko náà tí mo rí dàbí àmọ̀tẹ́kùn ẹsẹ̀ rẹ̀ dàbí ti kòkòrò ẹnu rẹ̀ dàbí ti kìnìún ẹranko ìwèlè náà fún un ní agbára rẹ̀ àti ìtẹ́ rẹ̀ àti àṣẹ ńlá rẹ̀ ó dàbí ẹni pé wọ́n ti ṣá ọ̀kan nínú àwọn orí ẹranko náà lọ́gbẹ́ ọgbẹ́ ọ̀hún tó ohun tí ó yẹ kí ó pa á ṣùgbọ́n ó ti jiná gbogbo ènìyàn ni wọ́n ń tẹ̀lé ẹranko yìí tí wọ́n fi ṣe ìrànwọ́ wọ́n ń júbà ẹranko ìwèlè náà nítorí pé ó fi àṣẹ fún ẹranko yìí wọ́n sì ń júbà ẹranko náà wọ́n ń sọ pé. ta ni ó dàbí ẹranko yìí ta ni ó tó bá a jà. a fún un ní ẹnu láti sọ̀rọ̀ tí ó ju ẹnu rẹ̀ lọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run a tó fún un ní àṣẹ fún oṣù méjìlélógójì ó bá ya ẹnu ó bẹ̀rẹ̀ sí sọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ó ń sọ̀rọ̀ àfojúdi sí orúkọ ọlọ́run àti sí àgọ́ rẹ̀ àti sí àwọn tí ń gbé ọ̀run a fún ní agbára láti gbógun ti àwọn ènìyàn ọlọ́run àti láti ṣẹ́gun wọn a tó fún ní àṣẹ lórí gbogbo ẹ̀yà àti orílẹ̀-èdè àti oríṣiríṣi èdè àti gbogbo ènìyàn gbogbo àwọn tí wọ́n ń gbé inú ayé tí a kò kọ orúkọ wọn sínú ìwé yìí bá ń júbà rẹ̀ láti ìpilẹ̀ṣẹ̀ ayé ni a kò ti kọ orúkọ wọn sínú ìwé ọ̀dọ́ àgùntàn tí a pa ẹni tí ó bá ní etí kí ó gbọ́ bí ẹnikẹ́ni bá ní láti lọ sí ìgbèkùn yóò lọ sí ìgbèkùn bí ẹnikẹ́ni bá fi idà pa ènìyàn idà ni a ó fi pa òun náà níhìn ni ìfaradà àti ìdúróṣinṣin àwọn ènìyàn ọlọ́run yóò ti hàn. mo tún rí ẹranko mìíràn tí ó jáde láti inú ilẹ̀ ó ní ìwo méjì bíi ti ọ̀dọ́ àgùntàn ó ń sọ̀rọ̀ bíi ti ẹranko ìwèlè ó ń lo àṣẹ bíi ti ẹranko àkọ́kọ́ lójú ẹranko àkọ́kọ́ fúnra rẹ̀ ó mú kí ayé àti àwọn tí ń gbé inú rẹ̀ júbà ẹranko àkọ́kọ́ tí ọgbẹ́ rẹ̀ ti san ó ń ṣe iṣẹ́ abàmì ńláńlá ó mú kí iná sọ̀kalẹ̀ láti ọ̀run wá sí ayé lójú àwọn ènìyàn ó fi iṣẹ́ abàmì tí a fi fún un láti ṣe níwájú ẹranko náà tan àwọn tí ń gbé orí ilẹ̀ ayé jẹ ó sọ fún wọn pé kí wọ́n yá ère ẹranko tí a fi idà ṣá lọ́gbẹ́ tí ó tún yè a fún un ní agbára láti fi èémí sínú ère ẹranko náà kí ère ẹranko náà lè fọhùn kí ó lè pa àwọn tí kò bá júbà ère ẹranko náà lẹ́yìn náà gbogbo ènìyàn àti àwọn mẹ̀kúnnù àti àwọn ènìyàn ńláńlá àti ọlọ́rọ̀ àti tálákà àti ẹrú àti òmìnira ni ẹranko yìí mú kí wọ́n ṣe àmì sí ọwọ́ ọ̀tún tàbí iwájú wọn kò sí ẹni tí ó lè ra ohunkóhun tàbí kí ó ta ohunkóhun àfi ẹni tí ó bá ní àmì orúkọ ẹranko náà tàbí ti iye orúkọ rẹ̀ lára ohun tí ó gba ọgbọ́n nìyí ẹni tí ó bá ní òye ni ó lè mọ ìtumọ̀ àmì orúkọ ẹranko náà nítorí pé bí orúkọ ènìyàn kan gan-an ni àmì yìí rí. ìtumọ̀ iye àmì náà ni ọ̀tàlélẹ́gbẹ̀ta ó lé mẹ́fà. ìfihàn orí kẹrìnlá mo rí ọ̀dọ́ àgùntàn náà tí ó dúró lórí òkè Síónì pẹ̀lú àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàájì ènìyàn tí a kọ orúkọ rẹ̀ àti orúkọ bàbá rẹ̀ sí wọn ní mo sì gbọ́ ohùn kan láti ọ̀run ní ìlú ọ̀pọ̀lọpọ̀ omi àti bí ìgbà tí àrá líle bá ń sán ohùn tí mo gbọ́ ní ti àwọn oníhápù tí wọ́n lu hápù wọn wọ́n ń kọrin tuntun kan níwájú ìtẹ́ náà àti níwájú àwọn ẹ̀dá alààyè mẹ́rin àti àwọn àgbààgbà mẹ́rìnlélógún kò sí ẹni tí ó lè mọ orin náà àfi àwọn ọ̀kẹ́ méje ó lé ẹgbàajì ènìyàn tí a ti rà padà nínú ayé àwọn ni àwọn tí kò fi obìnrin ba ara wọn jẹ́ nítorí wọn kò bá obìnrin lò pọ̀ rí àwọn yìí ni wọ́n ń tẹ̀lé ọ̀dọ́ àgùntàn náà káàkiri ibi gbogbo tí ó bá ń lọ àwọn ni a ti rà padà láti inú ayé wọ́n dàbí èso àkọ́so fún ọlọ́run àti fún ọ̀dọ́ àgùntàn ọ̀rọ̀ ìké kankan kò sí ní ẹnu wọn kò sí àléébù nínú ìgbé ayé wọn mo tún rí áńgẹ́lì mìíràn tí ń fò lágbede méjì ọ̀run ó mú ìrere ayérayé lọ́wọ́ láti kéde rẹ̀ fún àwọn tí wọ́n wà nínú ayé nínú gbogbo ẹ̀yà àti gbogbo orílẹ̀-èdè ó bá kígbe pé. ẹ bẹ̀rù ọlọ́run kí ẹ sì fi ògo fún un nítorí àkókò ìdájọ́ rẹ̀ dé ẹ júbà ẹni tí ó dá ọ̀run àti ayé òkun àti gbogbo orísun omi. áńgẹ́lì mìíràn tẹ̀lé ti àkọ́kọ́ ó ní. ó ti tú bábílónì ìlú ńlá nì ti tú ìlú tí ó fún gbogbo àwọn orílẹ̀-èdè ní ọtí àgbèrè rẹ̀ mu tí ó mú ìbínú ọlọ́run wá ó ti tú. áńgẹ́lì kẹta wá tẹ̀lé wọn ó kígbe pé bí ẹnikẹ́ni bá jùbọ̀ ẹranko náà àti èrè rẹ̀ tí ó gba àmì rẹ̀ síwájú rẹ̀ tàbí sí ọwọ́ rẹ̀ yóò mú nínú ògidì ọtí ìbínú ọlọ́run tí ó wà nínú ife ìbínú rẹ̀ olúwa rẹ̀ yóò jóró nínú iná àjọ òkú níwájú àwọn áńgẹ́lì mímọ́ àti ọ̀dọ́ àgùntàn èéfín iná oró àwọn tí wọ́n bá ẹranko náà àti rẹ̀ tí wọ́n gba àmì orúkọ tọ̀sán tòru. èyí mú kí ó di dandan fún àwọn ènìyàn ọlọ́run tí wọ́n ń pa àṣẹ ọlọ́run mọ́ tí wọ́n sì dúró nínú ìgbàgbọ́ jésù láti ní ìfaradà. mo gbọ́ nǹkan láti ọ̀run wá tí ó sọ pé. kọ ọ́ sílẹ̀ àwọn òkú tí wọ́n kú nínú olúwa láti àkókò yìí lọ ṣe oríire. ẹ̀mí jẹ́rìí sí i pé. bẹ́ẹ̀ ni dájúdájú nítorí wọn yóò sinmi nínú làálàá wọn nítorí iṣẹ́ wọn yóò máa tọ̀ wọ́n lẹ́yìn. mo wá rí ìkùkù funfun ẹnìkan tí ó dàbí ọmọ ènìyàn jókòó lórí ìkùkù náà ó dé adé wúrà ó mú dòjé tí ó mú lọ́wọ́ áńgẹ́lì mìíràn jáde láti inú tẹ́ḿpìlì wá ó kígbe sí ẹni tí ó jókòó lórí ìkùkù pé. iṣẹ́ bẹ̀rẹ̀ fún dòjé rẹ àkókò ìkórè tó ilé ayé tó kórè ẹni tí ó jókòó lórí ìkùkù náà bá ti lòdì rẹ̀ bọ ilé ayé ni ó bá kórè ayé áńgẹ́lì mìíràn tó jáde wá láti inú tẹ́ḿpìlì ní ọ̀run tí òun náà tó mú dòjé mímú lọ́wọ́ áńgẹ́lì mìíràn wá ti ẹ̀gbẹ́ pẹpẹ ìrúbọ wá òun ni ó ní àṣẹ lórí iná ó kígbe sí áńgẹ́lì tí ó ní dòjé mímú pé iṣẹ́ bẹ̀rẹ̀ fún dòjé mímú rẹ kó èso àwọn igi eléso ilé ayé jọ nítorí pé wọ́n ti pọ́n. ni áńgẹ́lì tí ó ní dòjé náà bá ti dòjé rẹ̀ bọ inú ilé ayé ó bá kó èso àjàrà ayé jọ ó dà wọ́n sí ibi ìfúntí ìbínú ńlá ọlọ́run lẹ́yìn odi ìlú ni ìfúntí náà wà nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí tẹ èso nínú rẹ̀ ẹ̀jẹ̀ ni ó bẹ̀rẹ̀ sí yọ jáde láti inú ìfòtí náà jíjìn rẹ̀ mú ẹṣin dé ọrùn ó sì gba ilẹ̀ lọ ní nǹkan bíi igba ibùsọ̀. ìfihàn orí kẹẹ̀ẹ́dógún mo tún rí ohun abàmì mìíràn ní ọ̀run ohun ńlá àti ohun ìyanu àwọn áńgẹ́lì méje tí àjàkálẹ̀ àrùn méje ti ìkẹyìn wà ní ìkáwọ́ wọn nítorí pé àwọn ni wọ́n mú ìbínú Ọlọ́run wá sí òpin mo tún rí ohun tí ó dàbí òkun dígí tí iná wà nínú rẹ̀ àwọn kan dúró lẹ́bàá òkun dígí náà àwọn tí wọ́n ti ṣẹ́gun ẹranko náà àti ère rẹ̀ àti iye orúkọ rẹ̀ wọ́n mú hápù ọlọ́run lọ́wọ́ wọ́n ń kọ orin Mósè ìránṣẹ́ ọlọ́run àti orin ọ̀dọ́ àgùntàn náà pé. iṣẹ́ ńlá àti iṣẹ́ ìyanu ni iṣẹ́ rẹ olúwa ọlọ́run olódùmarè òdodo àti òtítọ́ ni àwọn iṣẹ́ ọ̀nà rẹ ọba àwọn orílẹ̀-èdè ta ni kò ní bẹ̀rù rẹ olúwa ta ni kò ní fi ògo fún orúkọ rẹ nítorí ìwọ nìkan ni ó pé. nítorí gbogbo àwọn orílẹ̀-èdè yóò wá wọn yóò júbà níwájú rẹ nítorí òdodo rẹ farahàn gbangba. lẹ́yìn èyí mo tún rí tẹ́ḿpìlì tí ó ṣí sílẹ̀ ní ọ̀run àgọ́ ẹ̀rí wà nínú rẹ̀ àwọn áńgẹ́lì méje tí wọ́n ní àjàkálẹ̀ àrùn méje níkàáwọ́ jáde láti inú tẹ́ḿpìlì náà wá wọ́n wọ aṣọ funfun tí ó ń tàn bí ìmọ́lẹ̀ wúrà ni wọ́n fi ṣe ìgbàyà wọn ọ̀kan nínú àwọn ẹ̀dá alààyè náà fún ọ̀kọ̀ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje náà ní àwo wúrà kéékèèké kọ̀ọ̀kan àwọn àwo wúrà yìí kún fún ìbínú ọlọ́run ẹni tí ó wà láàyè láé àti láéláé inú tẹ́ḿpìlì wa kún fún èéfín ògo ọlọ́run àti ti agbára rẹ̀ kò sí ẹni tí ó lè wọ inú tẹ́ḿpìlì títí tí àwọn àjàkálẹ̀ àrùn méje ti àwọn áńgẹ́lì méje náà fi parí Ìfihàn orí kẹrìndínlógún. Mo gbọ́ ohùn líle kan láti inú tẹ́ḿpìlì tí ó sọ fún àwọn áńgẹ́lì méje náà pé. Ẹ lọ da àwọn àwo méje tí ó pín ìbínú Ọlọ́run sínú ayé. Áńgẹ́lì kìíní lọ, ó bá da ohun tí ó wà nínú àwo rẹ̀ sínú ayé. Ní egbò rírà tí ń rùn bá dàbò àwọn tí wọ́n ní àmì ẹranko náà ní ara, tí wọ́n sì ń júbà ère rẹ̀. Áńgẹ́lì kejì da ohun tí ó wà nínú àwo rẹ̀ sínú òkun ni òkú bá di ẹ̀jẹ̀ bí ẹ̀jẹ̀ ara òkú gbogbo nǹkan ẹlẹ́mìí tí ó wà nínú òkú sì kú áńgẹ́lì kẹta da ohun tí ó wà nínú àwo rẹ̀ sínú odò àti sínú ìsun omi ó bá di ẹ̀jẹ̀ mo wá gbọ́ ohùn áńgẹ́lì tí omi wà ní ìkáwọ́ rẹ̀ tí ó sọ pé. olódodo ni ọ́ fún ìdájọ́ rẹ wọ̀nyí ìwọ tí o wà tí o ti wà ìwọ ẹni mímọ́ wọ́n ta ẹ̀jẹ̀ àwọn ènìyàn rẹ àti àwọn wòlíì rẹ sílẹ̀ nítorí náà ó fún wọn ní ẹ̀jẹ̀ mu ohun tí ó yẹ wọ́n ni ó fún wọn. mo bá gbọ́ tí pẹpẹ ìrúbọ wí pé. bẹ́ẹ̀ ni olúwa ọlọ́run olódùmarè òtítọ́ àti òdodo ni ìdájọ́ rẹ. áńgẹ́lì kẹrin da ohun tí ó wà nínú àwo rẹ̀ lórí oòrùn a bá fún un lágbára láti máa jó ènìyàn bíi náà òòrùn bẹ̀rẹ̀ sí jó àwọn ènìyàn bíi iná ńlá wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ àfojúdi sí orúkọ ọlọ́run tí ó ní àṣẹ lórí àwọn àjàkálẹ̀ àrùn wọ̀nyí dípò kí wọ́n ronúpìwàdà kí wọ́n fi ògo fún un áńgẹ́lì karùn-ún da ohun tí ó wà nínú àwo rẹ̀ sórí ìtẹ́ ẹranko náà ó bá sọ ìjọba rẹ̀ di òkùnkùn àwọn ènìyàn bẹ̀rẹ̀ sí gé ara wọn láhán jẹ nítorí ìrora wọn wọ́n bá bẹ̀rẹ̀ sí sọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run ọ̀run nítorí ìrora wọn àti nítorí egbò ara wọn dípò kí wọ́n ronúpìwàdà fún ohun tí wọ́n ti ṣe áńgẹ́lì kẹfà da ohun tí ó wà nínú àwo rẹ̀ sórí odò láti tí wọ́n ń pè ní yúfúrátè ni omi rẹ̀ bá gbẹ láti fi ọ̀nà sílẹ̀ fún àwọn ọba tí ń bọ̀ láti ìhà ìlà oòrùn mo wá rí àwọn ẹ̀mí burúkú mẹ́ta kan wọ́n dàbí ọ̀pọ̀lọ́ ní ẹnu ẹranko ìwèlè náà àti ní ẹnu wòlíì èké náà ẹ̀mí èṣù ni àwọn ẹ̀mí náà wọ́n sì lè ṣe ohun abàmì wọ́n jáde lọ sọ́dọ̀ àwọn ọba ní gbogbo ayé láti kó wọn jọ fún ogun ní ọjọ́ ńlá ti ọlọ́run alágbára jùlọ. bí olè ni mò ń bọ̀ ẹni tí ó ń bá ń ṣọ̀nà ṣe oríire tí olúwa rẹ̀ wọ aṣọ rẹ̀ kí ó má bàa sí ní ìhòòhò kí ojú má bàa tì í níwájú àwọn ènìyàn ó bá kó àwọn ọba wọ̀nyí jọ sí ibìkan tí ń jẹ́ amagedoni ní èdè Hébérù áńgẹ́lì keje da ohun tí ó wà nínú àwo rẹ̀ sínú afẹ́fẹ́ ẹnìkan bá fi ohùn líle sọ̀rọ̀ láti ibi ìtẹ́ tí ó wà nínú tẹ́ḿpìlì ó ní. ó ti parí. ni mọ̀nàmọ́ná bá bẹ̀rẹ̀ sí í kọ àrá ń sán ilẹ̀ mì tìtì tó bẹ́ẹ̀ tí rẹ̀ rí láti ìgbà tí ènìyàn ti dé orí ilẹ̀ ayé ìlú ńlá náà bá pín sí mẹ́ta gbogbo ìlú àwọn orílẹ̀-èdè bá tú bábílónì ìlú ńlá náà kò bọ́ lọ́wọ́ ìdájọ́ ọlọ́run ọlọ́run jẹ́ kí ó mu nínú ìkorò ìbínú rẹ̀ omi bo gbogbo àwọn erékùṣù a kò sì rí ẹyọ òkè kan mọ́ yìnyín ńláńlá tí ó tóbi tó ọlọ atáwá bẹ̀rẹ̀ sí bọ́ọ̀lù ènìyàn láti ojú ọ̀run àwọn ènìyàn wá ń sọ ọ̀rọ̀ àfojúdi sí ọlọ́run nítorí ìparun tí yìnyín yìí ń fà nítorí ó ń ṣe ọ̀pọ̀lọpọ̀ ìjàmbá. ìfihàn orí kẹtàdínlógún. ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje tí wọ́n ní àwo méje náà tọ̀ mí wá ó ní. wá kí n fi ìdájọ́ tí ń bọ̀ sórí gbajúmọ̀ aṣẹ́wó náà hàn ọ́ ìlú tí a kọ́ sójú ọ̀pọ̀lọpọ̀ omi àwọn ọba ayé ti ṣe àgbèrè pẹ̀lú rẹ̀ àwọn tí ń gbé inú ayé ti mu nínú ọtí àgbèrè rẹ̀. ẹ̀mí gbé mi ni áńgẹ́lì yìí bá gbé mi lọ sínú aṣálẹ̀ níbẹ̀ ni mo ti rí obìnrin tí ó gun ẹranko pupa kan tí àwọn orúkọ àfojúdi kún ara rẹ̀ ẹranko náà ní orí méje àti ìwo mẹ́wàá aṣọ àlárì àti aṣọ pupa ni obìnrin náà wọ̀ ó fi ọ̀ṣọ́ wúrà sára pẹ̀lú oríṣiríṣi ìlẹ̀kẹ̀ olówó iyebíye ó mú ife wúrà lọ́wọ́ ife yìí kún fún ẹ̀gbin àti ohun ìbàjẹ́ àgbèrè rẹ̀ orúkọ àṣírí kan wà níwájú rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni. bábílóònì ìlú ńlá ìyá àwọn àgbèrè àti oríṣiríṣi ohun ẹ̀gbin ayé. mo wá rí obìnrin náà tí ó ti mu ẹ̀jẹ̀ àwọn ènìyàn ọlọ́run ní àmúyó pẹ̀lú ẹ̀jẹ̀ àwọn tí wọ́n jẹ́rìí ìgbàgbọ́ nínú jésù ìyanu ńlá ni ó jẹ́ fún mi nígbà tí mo rí obìnrin náà áńgẹ́lì náà bi mí pé. kí ni ó yà ọ́ lẹ́nu n ó sọ àṣírí obìnrin náà fún ọ àti ti ẹranko tí ó gùn tí ó ní orí méje àti ìwo mẹ́wàá ẹranko tí orí yìí ti wà láàyè nígbà kan rí ṣùgbọ́n kò sí láàyè mọ́ nísinsìnyí ṣùgbọ́n ó fẹ́rẹ̀ẹ́ tó àkókò tí yóò gòkè wá láti inú ọ̀gbun jíjìn tí yóò wá lọ sí ibi ègbé nígbà tí wọ́n bá rí ẹranko náà ẹnu yóò ya àwọn tí ó ń gbé orí ilẹ̀ ayé tí a kò kọ orúkọ wọn sínú ìwé ìyè láti ìpìlẹ̀ṣẹ̀ ayé wá nítorí ó ti wà láàyè ṣùgbọ́n kò sí láàyè nísinsìnyí ṣùgbọ́n yóò tún padà yè ọ̀rọ̀ yìí gba ọgbọ́n orí méje tí ẹranko náà ní jẹ́ òkè méje tí obìnrin náà jókòó lé lórí wọ́n tún jẹ́ ọba méje márùn nínú wọn ti kú ọ̀kan wà lórí oyè nísinsìnyí ọ̀kan yòókù kò ì tí ì jẹ nígbà tí ó bá jọba àkókò díẹ̀ ni yóò ṣe lórí oyè ẹranko tí ó ti wà láàyè rí tí kò sí mọ́ ní ẹ̀kẹjọ ṣùgbọ́n ó wà nínú àwọn méje tí ń lọ sínú ègbé àwọn ìwo mẹ́wàá tí orí jẹ́ ọba mẹ́wàá ṣùgbọ́n wọn kò ì tí ì joyè wọn ó gba àṣẹ fún wákàtí kan àwọn àti ẹranko náà yóò jọ lo àṣẹ náà ète kan ṣoṣo ni wọ́n ní wọn yóò fi agbára wọn àti àṣẹ wọn fún ẹranko náà wọn yóò bá ọ̀dọ́ àgùntàn náà jagun ṣùgbọ́n ọ̀dọ́ àgùntàn náà yóò ṣẹ́gun wọn nítorí pé òun ni olúwa àwọn olúwa àti ọba àwọn ọba àwọn tí wọ́n wà pẹ̀lú ọ̀dọ́ àgùntàn náà nínú ìjà àti ìṣẹ́gun náà ni àwọn tí wọ́n jẹ́ olóòótọ́ tí a pè tí a sì yàn. ó tún wí fún mi pé àwọn omi tí o rí níbi tí aṣẹ́wó náà ti jókòó ni àwọn ènìyàn àti gbogbo orílẹ̀-èdè nígbà tí ó bá yá àwọn ìwo mẹ́wàá tí o rí yìí àti ẹranko náà yóò kórìíra aṣẹ́wó náà wọn ó tù ú sí ìhòhò wọn ó bá fi sílẹ̀ ní ahoro wọn ó jẹ ẹran ara rẹ̀ wọn ó bá dá iná sun títí yóò fi jóná ráúráú nítorí Ọlọ́run fi sí ọkàn wọn láti ní ète kan náà pé àwọn yóò fi ìjọba wọn fún ẹranko náà títí gbogbo ohun tí Ọlọ́run ti sọ yóò fi ṣẹ obìnrin tí ó ni ìlú ńlá náà tí ó ń pàṣẹ lórí àwọn ọba ilẹ̀ ayé. ìfihàn orí kejìdínlógún. lẹ́yìn èyí mo tún rí áńgẹ́lì tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ bọ̀ ó ní àṣẹ ńlá gbogbo ayé mọ́lẹ̀ nítorí ẹwà ògo rẹ̀ ó wá kígbe pé. ó tú bábílónì ìlú ńlá tú ó wá di tí àwọn àjànù ń gbé tí ẹ̀mí èṣù oríṣiríṣi ń pààrà tí oríṣiríṣi ẹyẹkẹyẹ ń kiri nítorí gbogbo àwọn orílẹ̀-èdè ti mu àmúyó nínú ọtí àgbèrè rẹ̀ ọtí tí ó fa ìbínú ọlọ́run àwọn ọba ilẹ̀ ayé ti ṣe àgbèrè pẹ̀lú rẹ̀ àwọn oníṣòwò ilẹ̀ ayé ti di olówó nípa ìwà jayéjayé rẹ̀ mo tún gbọ́ ohùn mìíràn láti ọ̀run tí ó sọ pé. ẹ jáde kúrò nínú rẹ̀ ẹ̀yin ènìyàn mi kí ẹ má bàa ní ìpín nínú ẹ̀ṣẹ̀ rẹ̀ kí ẹ má bàa faragbá nínú ìjìyà rẹ̀ nítorí àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ga dé ọ̀run kò gbàgbé àìṣedéédé rẹ̀ ṣe fún un bí òun náà ti ṣe fún ènìyàn gbẹ̀san lára rẹ̀ ní ìlọ́po méjì ìwà rẹ̀ ife tí ó fi ń bu ọtí fún ènìyàn ni kí ó fi bu ọtí tí ó le ní ìlọ́po méjì fún òun alára bí ó ti ṣe ń jẹ ọlá tí ó ń jẹ ayé tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni kí o fún un ní ìrora àti ìbànújẹ́ ó ń sọ ní ọkàn rẹ̀ pé. ọba orí ìtẹ́ ni mí èmi kì í ṣe opó ojú mi kò ní rí ìbànújẹ́. nítorí èyí ní ọjọ́ kan náà ni oríṣiríṣi òfò yóò dé bá a àti àjàkálẹ̀ àrùn àti ọ̀fọ̀ àti ìyàn iná yóò tún jó o ní àjorun nítorí alágbára ni olúwa ọlọ́run tí ó ti ń ṣe ìdájọ́ fún un àwọn ọba ayé àti àwọn tí wọ́n ti bá a ṣe àgbèrè tí wọ́n ti ń bá a jayé yóò sunkún wọn ó ṣọ̀fọ̀ lé lórí nígbà tí wọ́n bá rí èéfín iná tí ń jó o wọ́n dúró ní òkèèrè nítorí ẹ̀rù tí yóò máa bà wọ́n nítorí ìrora rẹ̀ wọ́n sọ pé. ó ṣe ó ṣe fún ọ ìlú ńlá bábílónì ìlú alágbára nítorí ní wákàtí kan ni ìparun dé bá ọ àwọn oníṣòwò ayé yóò sunkún wọn yóò ṣọ̀fọ̀ lé e lórí nítorí wọn kò rí ẹni ra ọjà wọn mọ́ àwọn nǹkan bíi. wúrà fàdákà òkúta iyebíye oríṣiríṣi ìlẹ̀kẹ̀ aṣọ funfun àti àlárì àti sányán àti aṣọ pupa oríṣiríṣi pákó àti àwọn ohun èlò tí a fi eyín erin igi iyebíye idẹ irin àti òkúta ṣe oríṣiríṣi òróró ìkunra tùràrí àti òjíá ọtí òróró ólífì ọkà àti àgbàdo ẹṣin kẹ̀kẹ́ ogun ẹrú àní ẹ̀mí ènìyàn. wọ́n ní. èso tí o fẹ́ràn kò sí mọ́ gbogbo ìgbé ayé fàájì àti ti ìdẹ̀ra ti bọ́ lọ́wọ́ rẹ o kò tún ní rí irú rẹ̀ mọ́. àwọn oníṣòwò wọ̀nyí tí wọ́n ti di olówó nínú rẹ̀ yóò dúró ní òkèèrè nígbà tí ẹ̀rù bá ń bà wọ́n nítorí ìrora rẹ̀ wọ́n máa sunkún wọ́n máa ṣọ̀fọ̀ wọ́n máa wí pé. ó ṣe ó ṣe fún ìlú ńlá náà ìlú tí ó wọ aṣọ funfun àti aṣọ àlàárí àti aṣọ pupa ìlú tí wúrà pọ̀ níbí àti òkúta iyebíye àti ilẹ̀kẹ̀ ní wákàtí kan péré ni gbogbo ọrọ̀ rẹ̀ run nígbà náà ni gbogbo ọ̀gá àwọn awakọ̀ ojú omi àti gbogbo àwọn tí ó ń wọ ọkọ̀ àti àwọn atukọ̀ àti àwọn tí iṣẹ́ wọn jẹ mọ́ ojú omi òkun lọ dúró ní òkèèrè wọ́n ń kígbe sókè nígbà tí wọ́n rí èéfín iná tí ń jó ìlú náà wọ́n wá ń sọ pé. ìlú wo ni ó dàbí ìlú ńlá yìí. wọ́n bẹ̀rẹ̀ sí í bu yẹ̀ẹ̀pẹ̀ sórí ara wọn wọ́n ń sunkún wọ́n ń ṣọ̀fọ̀ wọ́n ní. ó ṣe ó ṣe fún ìlú ńlá náà níbi tí gbogbo àwọn tí wọ́n ní ọkọ̀ lójú òkun ti di ọlọ́rọ̀ nípa ọrọ̀ rẹ̀ nítorí ní wákàtí kan ó ti di ahoro. ọ̀run yọ̀ lórí rẹ̀ ẹ yọ̀ ẹ̀yin ènìyàn ọlọ́run ẹ̀yin àpọ́stélì àti ẹ̀yin wòlíì nítorí ọlọ́run ti ṣe ìdájọ́ fún un bí òun náà ti ṣe fún yín ọ̀kan nínú àwọn áńgẹ́lì alágbára bá gbé òkúta tí ó tóbi bí ọlọ́ọ̀gì ó jù ú sínú òkun ó ní. bẹ́ẹ̀ ni a ó fi tagbára tagbára sọ bábílónì ìlú lánàá mọ́lẹ̀ tí a kò ní rí mọ́ a kò tún ní gbọ́ ohun fèrè àti ti àwọn olórin tàbí ti ohun ìlú àti ti ṣẹ̀kẹ̀rẹ̀ nínú rẹ mọ́ a kò ní tún rí àwọn oníṣọ̀nà fún iṣẹ́ ọnà kan nínú rẹ mọ́ a kò ní gbọ́ èrò ọrọ̀ nínú rẹ mọ́ ní àtùpà kò ní tẹ̀ nínú rẹ mọ́ bẹ́ẹ̀ ni a kò ní gbọ́ ohun ọkọ ìyàwó àti ti ìyàwó nínú rẹ mọ́ nígbà kan rí àwọn oníṣòwò rẹ ni àwọn gbajúmọ̀ nínú ayé wọ́n fi ìwà àjẹ́ tan gbogbo orílẹ̀-èdè jẹ. nínú rẹ̀ ni a ti rí ẹ̀jẹ̀ àwọn wòlíì àti ẹ̀jẹ̀ àwọn ènìyàn ọlọ́run àti gbogbo àwọn ẹni tí wọ́n pa lórí ilẹ̀ ayé. ìfihàn orí kọkàndínlógún lẹ́yìn èyí mo gbọ́ ohùn kan bí igbe ọ̀pọ̀ ènìyàn ní ọ̀run tí ó ń sọ pé. aleluya ìgbàlà àti òkú àti agbára ní ti ọlọ́run wa tó àti òdodo ní ìdájọ́ rẹ̀. nítorí ó ti dájọ́ fún gbajúmọ̀ aṣẹ́wó náà tí ó fi àgbèrè rẹ̀ bà ayé jẹ́ ó ti gbẹ̀sẹ̀ jẹ àwọn ìránṣẹ́ rẹ̀ lára rẹ̀. wọ́n tún wí lẹ́ẹ̀kejì pé. aleluya. Hallelujah. láéláé. àwọn àgbààgbà mẹ́rìnlélógún náà àti àwọn ẹ̀dá alààyè mẹ́rin náà bá dojú bolẹ̀ wọ́n júbà ọlọ́run tí ó jókòó lórí ìtẹ́ wọ́n ní. àmín aleluya. ẹnìkan fọ̀n láti orí ìtẹ́ náà ó ní. ẹ̀yin ọlọ́run wa gbogbo ẹ̀yin ìran rẹ̀ àti gbogbo ẹ̀yin tí ẹ bẹ̀rù rẹ̀ ẹ̀yin mẹ̀kúnnù àti ẹ̀yin ènìyàn pàtàkì mo tún gbọ́ nǹkan ohun ọ̀pọ̀ ènìyàn àti bí ìró ọ̀pọ̀lọpọ̀ omi àti bí sísán àrá líle ohùn náà sọ pé. aleluya nítorí olúwa ọlọ́run wa olóòtú máa ń retí wa. ẹ jẹ́ kí a yọ̀ kí inú wa dùn ẹ jẹ́ kí a fi ògo fún un nítorí ó tó àkókò ìgbéyàwó ọjọ́ àgùntàn náà ìyàwó rẹ̀ sì ti ṣe ara rẹ̀ lọ́ṣọ̀ọ́ dìé a fún un ní aṣọ funfun tí ń dán tí ó sì mọ́. aṣọ funfun náà ní iṣẹ́ òdodo àwọn ènìyàn Ọlọ́run. ó sọ fún mi pé. kọ ọ́ sílẹ̀ àwọn tí a pè sí àsè ìgbéyàwó ti ọ̀dọ́ àgùntàn náà ṣe oríire. ó tún sọ fún mi pé. òdodo ọ̀rọ̀ Ọlọ́run ni ọ̀rọ̀ wọ̀nyí. ni mo bá dojúbolẹ̀ níwájú rẹ̀ mo júbà rẹ̀ ó bá sọ fún mi pé. èèwọ̀ má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ bí ìwọ àti àwọn arákùnrin rẹ tí wọ́n jẹ́rìí ìgbàgbọ́ nínú Jésù ni èmi náà ọlọ́run ni kí o júbà nítorí ẹ̀mí tí ó mú kí ènìyàn jẹ́rìí ìgbàgbọ́ nínú jésù ni ẹ̀mí tí ó wà nínú wòlíì. mo rí ọ̀run tí ó ṣí sílẹ̀ mo wá rí ẹṣin funfun kan orúkọ ẹni tí ó gùn ni olódodo àti olóòótọ́ nítorí pẹ̀lú òdodo ni ó ń ṣe ìdájọ́ tí ó sì ń jagun ojú rẹ̀ dàbí ọ̀wọ́ iná ó dé adé púpọ̀ tí ó kọ orúkọ sí. Si orúkọ tí ẹnikẹ́ni kò mọ̀ àfi òun alára ó wọ ẹ̀wù tí a rẹ́ sínú ẹ̀jẹ̀ orúkọ tí a ń pè é ní ọ̀rọ̀ Ọlọ́run àwọn ọmọ ogun ọ̀rún ń tẹ̀lé e gun ẹṣin funfun aṣọ tí wọ́n wọ̀ funfun ó sì mọ́ idà mímú yọ jáde ní ẹnu rẹ̀ tí yóò fi ṣẹ́gun àwọn orílẹ̀-èdè. nítorí òní yóò jọba lórí wọn pẹ̀lú ọ̀pá irin. òní yóò pọn ọtí ìbínú àti ti ẹ̀san ọlọ́run olódùmarè a kọ orúkọ kan sára ẹ̀wù àti sí itan rẹ̀ pé. ọba àwọn ọba àti olúwa àwọn olúwa. mo tún rí áńgẹ́lì kan tí ó dúró nínú oòrùn ó kígbe sí àwọn ẹyẹ tí ń fò lágbede méjì ọ̀run pé. ẹ wá péjọ sí ibi àsè ńlá ọlọ́run kí ẹ lè jẹ ẹran ara àwọn ọba àti ti àwọn ọ̀gágun àti ti àwọn alágbára àti ẹran ẹṣin àti ti àwọn tí wọ́n gùn wọ́n àti ẹran ara àwọn òmìnira àti ti ẹrú ti àwọn mẹ̀kúnnù àti ti àwọn ọlọ́lá. mo wá rí ẹranko náà àti àwọn ọba ilé ayé àti àwọn ọmọ ogun wọn wọ́n péjọ láti bá ẹni tí ó gun ẹṣin funfun náà àti àwọn ọmọ ogun rẹ̀ jagun a mú ẹranko náà lẹ́rú pẹ̀lú wòlíì èké tí ó ń ṣe iṣẹ́ abàmì níwájú rẹ̀ tí ó ti tan àwọn tí ó gba àmì ẹranko náà jẹ àti àwọn tí wọ́n júbà ère rẹ̀ a wá gbé àwọn méjèèjì láàyè a sọ wọ́n sínú adágún iná tí a fi mí ọjọ́ dá wọ́n fi idà tí ó wà lẹ́nu ẹni tí ó gun ẹṣin funfun pa àwọn yòókù gbogbo àwọn ẹyẹ bá ń jẹ ẹran ara wọn ní àjẹrankùn. ìfihàn orí ogún mo wá rí áńgẹ́lì kan tí ó ti ọ̀run sọ̀kalẹ̀ wá ó mú kọ́kọ́rọ́ kànga tí ó jìn púpọ̀ náà lọ́wọ́ àti ẹ̀wọ̀n gígùn ó bá ki ẹranko ìwèlè náà mọ́lẹ̀ ejò àtijọ́ náà ti ṣe èṣù tàbí sátánì ó fi ẹ̀wọ̀n dè fún ẹgbẹ̀rún ọdún ó bá jù ú sínú kànga tí ó jìn púpọ̀ náà ó pa ìdérí rẹ̀ dé mọ́ ọ lórí ó bá fi ìdìdì dì í kí ó má bàa tan àwọn ènìyàn jẹ títí ẹgbẹ̀rún ọdún yóò fi parí lẹ́yìn náà a ó dá a sílẹ̀ fún ìgbà díẹ̀ lẹ́yìn náà mo rí àwọn ìtẹ́ kan tí ènìyàn jókòó lórí wọn a fún àwọn ènìyàn wọ̀nyí láṣẹ láti ṣe ìdájọ́ àwọn ni ọkàn àwọn tí wọ́n ti bẹ́ lórí nítorí ẹ̀rí tí wọ́n jẹ́ nípa Jésù àti nítorí ọ̀rọ̀ Ọlọ́run àwọn ni wọn kò júbà ẹranko náà tàbí ère rẹ̀ wọn kò sì gba àmì rẹ̀ síwájú wọn tàbí sí ọwọ́ wọn wọ́n tún wà láàyè wọ́n sì jọba pẹ̀lú Kristi fún ẹgbẹ̀rún ọdún àwọn òkú yòókù kò jí dìde títí òpin ẹgbẹ̀rún ọdún èyí ni àjínde kìíní àwọn ènìyàn ọlọ́run tí ó bá ní ìpín nínú àjínde kìíní ṣe oríire ikú kejì kò ní ní àṣẹ lórí wọn wọ́n jẹ́ àlùfáà ọlọ́run àti ti kristi wọ́n sì jọba pẹ̀lú rẹ̀ fún ẹgbẹ̀rún ọdún. nígbà tí ẹgbẹ̀rún ọdún bá parí a ó tú sátánì sílẹ̀ nínú ẹ̀wọ̀n tí ó ti wà yóò wá tún jáde lọ láti máa ta àwọn ènìyàn jẹ ní igun mẹ́rẹ̀ẹ̀rin ilẹ̀ ayé yóò kó gbogbo ènìyàn gógó àti mágógù jọ láti jagun wọn ó pọ̀ bí iyanrìn etí òkun wọ́n gba gbogbo ìbú ilẹ̀ ayé wọ́n wá yí àwọn ènìyàn ọlọ́run ká àti ìlú tí ọlọ́run fẹ́ràn ni iná bá sọ̀kalẹ̀ láti ọ̀run ó bá jó wọn run pátápátá a èṣù tí ó tàn wọ́n jẹ sínú adágún iná tí a fi imí ọjọ́ dá níbi tí ẹranko náà àti wòlíì èké náà wà tí wọn yóò máa joró tọ̀sán tòru láé àti láéláé. mo wá rí ìtẹ́ funfun ńlá kan àti ẹni tí ó jókòó lórí rẹ̀ ayé àti ọ̀run sá lọ fún un a kò rí àyè fún wọn mọ́ mo rí òkú àwọn ọlọ́lá àti ti àwọn mẹ̀kúnnù tí wọ́n dúró níwájú ìtẹ́ náà àwọn ìwé àkọsílẹ̀ wà ní ṣíṣí ìwé mìíràn tún wà ní ṣíṣí tí orúkọ àwọn alààyè wà nínú rẹ̀ àwa bẹ̀rẹ̀ sí ṣe ìdájọ́ àwọn òkú gẹ́gẹ́ bí iṣẹ́ wọn tí ó wà nínú àwọn ìwé àkọsílẹ̀ gbogbo àwọn tí wọ́n kú sínú òkun tó jáde sókè gbogbo òkú tí ó wà níkàwọ́ ikú àti àwọn tí wọ́n wà ní ipò òkú ni wọ́n tó jáde àwa ṣe ìdájọ́ ẹnìkọ̀ọ̀kan wọn gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ ni a bá ju ikú àti ipò òkú sínú adágún iná adágún iná yìí ni ikú kejì ẹnikẹ́ni tí kò bá sí orúkọ rẹ̀ nínú ìwé ìyè a ó sọ ọ́ sínú adágún iná. ìfihàn orí kọkànlélógún. mo rí ọ̀run titun àti ayé titun ayé tí àkọ́kọ́ ti kọjá lọ òkun kò sì sí mọ́ lẹ́yìn náà mo rí ìlú mímọ́ náà Jerúsálẹ́mù titun tí ó ń ti ọ̀dọ̀ Ọlọ́run sọ̀kalẹ̀ láti òkè wá a ṣe é lọ́ṣọ̀ọ́ bí ìgbà tí a bá ṣe ìyàwó lọ́ṣọ̀ọ́ fún ọkọ rẹ̀ mo wá gbọ́ líle kan láti orí ìtẹ́ náà wá tí ó wí pé. ọlọ́run pàkọ́ sí àárín àwọn ènìyàn yóò máa bá wọn gbé wọn yóò jẹ́ ènìyàn rẹ̀ ọlọ́run pàápàá yóò wà pẹ̀lú wọn yóò nu gbogbo omijé nù ní ojú wọn kò ní sí ikú mọ́ tàbí ọ̀fọ̀ tàbí ẹkún tàbí ìrora nítorí àwọn ohun tí àtijọ́ ti kọjá lọ. ẹni tí ó jókòó lórí ìtẹ́ náà sọ pé mò ń sọ ohun gbogbo di titun. ó ní. kọ ọ́ sílẹ̀ nítorí òdodo ọ̀rọ̀ àti òtítọ́ ni àwọn ọ̀nà yìí. ó ní. ó parí èmi ni alpha àti omega ìbẹ̀rẹ̀ àti òpin n ó fún ẹni tí ògbẹ bá ń gbẹ ní omi mu láti inú kànga omi ìyè lọ́fọ̀ọ́ ẹni tí ó bá ṣẹ́gun ni yóò jogún nǹkan wọ̀nyí wọn ò máa jẹ́ ọlọ́run rẹ̀ òun náà yóò sì máa jẹ́ ọmọ mi ṣùgbọ́n àwọn ojo àwọn aláìgbàgbọ́ àwọn ẹlẹ́gbin àwọn apànìyàn àwọn àgbèrè àwọn oṣó àwọn abọ̀rìṣà àti gbogbo àwọn èké ni yóò ní ìpín wọn nínú adágún iná tí ń jó tí a fi imí ọjọ́ dá èyí ni ikú kejì. ọ̀kan nínú àwọn áńgẹ́lì méje tí ó mú àwo méje lọ́wọ́ tí ìparun ìkẹyìn méje wà nínú wọn ó wá bá mi sọ̀rọ̀ ó ní. wá n ó fi ìyàwó ọ̀dọ́ àgùntàn hàn ọ́. ó bá gbé mi nínú ẹ̀mí lọ sí orí òkè ńlá kan tí ó ga ó fi Jerúsálẹ́mù ìlú mímọ́ náà hàn mí tí ó ń ti ọ̀run sọ̀kalẹ̀ bọ̀ ó ń bọ̀ láti ọ̀dọ̀ Ọlọ́run ògo Ọlọ́run ń tàn lára rẹ̀ ìmọ́lẹ̀ rẹ̀ dàbí ti òkúta iyebíye ẹwà rẹ̀ dàbí ti òkúta iyebíye tí ó mọ́lẹ̀ gara ó di ìlú náà nípọn ó sì ga ó ní ilẹ̀kùn méjìlá àwọn áńgẹ́lì méjìlá wà níbi àwọn ilẹ̀kùn méjìlá náà a kọ àwọn orúkọ ẹ̀yà àwọn ọmọ ìsírẹ́lì méjìlá sí ara àwọn ilẹ̀kùn méjìlá náà ilẹ̀kùn mẹ́ta wà ní ìhà ìlà oòrùn mẹ́ta wà ní ìhà àríwá mẹ́ta wà ní ìhà gúúsù mẹ́ta wà ní ìhà ìwọ̀ oòrùn odi ìlú náà ní ìpìlẹ̀ méjìlá orúkọ méjìlá ti àwọn àpòstélì méjìlá ti ọ̀dọ́ àgùntàn wà lára wọn ẹni tí ó ń bá mi sọ̀rọ̀ mú ọ̀pá ìwọ̀nlẹ̀ wúrà lọ́wọ́ láti fi wọn ìlú náà àti àwọn ilẹ̀kùn rẹ̀ àti odi rẹ̀ igun mẹ́rẹ̀ẹ̀rin ìlú náà dọ́gba bákan náà ni gígùn rẹ̀ àti ìbú rẹ̀ ó fi ọ̀pá ìwọ̀nlẹ̀ náà wọn ìlú náà bákan náà ni gígùn rẹ̀ àti ìbú rẹ̀ àti gíga rẹ̀ ó jẹ́ ẹ̀ẹ́dẹ́gbẹ̀jọ ibùsọ̀ ó wá wọn odi rẹ̀ ó ga tó igba ẹsẹ̀ ó lé ogún gẹ́gẹ́ bí ìwọ̀n ènìyàn tí áńgẹ́lì náà ń lò òkúta iyebíye ni wọ́n fi mọ odi ìlú náà wúrà ni gbogbo ìlú náà tí ó mọ́ gaara bíi dígí òkúta iyebíye oríṣiríṣi ni wọ́n fi ṣe ìpìlẹ̀ odi ìlú náà lọ́ṣọ̀ọ́ ìpìlẹ̀ kínní òkúta iyebíye oríṣi kan èkejì oríṣi mìíràn ẹ̀kẹta oríṣi mìíràn ẹ̀kẹrin bẹ́ẹ̀ ẹ̀karùn-ún bẹ́ẹ̀ ẹ̀kẹfà bẹ́ẹ̀ ẹ̀keje bẹ́ẹ̀ ẹ̀kẹjọ bẹ́ẹ̀ ẹ̀kẹsàn-án bẹ́ẹ̀ ẹ̀kẹwàá bẹ́ẹ̀ ìkọkànlá bẹ́ẹ̀ èkejìlá náà bẹ́ẹ̀ òkúta tí ó dàbí ìlẹ̀kẹ̀ ni wọ́n fi ṣe àwọn ìlẹ̀kùn méjèèjìlá ìlú náà ẹyẹ òkúta kọ̀ọ̀kan ni wọ́n fi gbẹ́ ìlẹ̀kùn kọ̀ọ̀kan wúrà ni wọ́n yọ sí títí ìlú náà ó mọ bíi rí tẹ́ḿpìlì nínú ìlú náà nítorí olúwa àti ọ̀dọ́ àgùntàn ní tẹ́ḿpìlì ibẹ̀ ìlú náà kò nílò ìmọ́lẹ̀ oòrùn tàbí ti àwọn ilẹ̀kùn ìlú náà ní gbogbo ọ̀sán òru kò sì ní í sí níbẹ̀ wọn yóò mú ẹwà àti ọlá àwọn orílẹ̀-èdè wá sínú rẹ̀ ohun ìdọ̀tí kan kò ní wọ inú rẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí ó bá ń ṣe ohun ẹ̀gbin tàbí èké kò ní wọ ibẹ̀ àwọn tí a ti kọ orúkọ wọn sínú ìwé ìyè ọ̀dọ́ àgùntàn nìkan ni yóò wọ bẹ̀. ìfihàn orí kejìlélógún ó wá fi odò omi ìyè hàn mí tí ó mọ́ gara bíi dígí ó ti ibi ìtẹ́ ọlọ́run àti ọ̀dọ́ àgùntàn ṣàn wá ó gba àárín títì ìlú náà igi ìyè kan wà ní ẹ̀gbẹ́ ọ̀tún ọ̀kan wà ní ẹ̀gbẹ́ òsì odò náà igi ìyè yìí ń so èso méjìlá ọ̀kan ní oṣooṣù ewé igi náà wà fún ìwòsàn àwọn orílẹ̀-èdè kò ní sí ègún mọ́ ìtẹ́ ọlọ́run àti ti ọ̀dọ́ àgùntàn yóò wà níbẹ̀ àwọn ìránṣẹ́ rẹ̀ yóò máa sìn wọn ó rí i lójúkojú orúkọ rẹ̀ yóò sì wà níwájú wọn kò ní sí òru mọ́ bẹ́ẹ̀ ni wọn kò ní nílò ìmọ́lẹ̀ àtùpà tàbí ìmọ́lẹ̀ òrùn nítorí olúwa ọlọ́run wọn ni yóò jẹ́ ìmọ́lẹ̀ fún wọn wọn yóò sì máa jọba láé àti láéláé ó tún sọ fún mi pé. òdodo àti òtítọ́ ni àwọn ọ̀rọ̀ yìí olúwa ọlọ́run tí ó mí sínú àwọn wòlíì rẹ̀ ni ó rán áńgẹ́lì rẹ̀ pé kí ó fi àwọn ohun tí ó ní láti ṣẹlẹ̀ láìpẹ́ hàn àwọn ìránṣẹ́ rẹ̀. mò ń bọ̀ kíákíá ẹni tí ó bá pa àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ inú ìwé yìí mọ́ ṣe oríire. èmi johannu ni mo gbọ́ nǹkan wọ̀nyí tí mo sì rí wọn nígbà tí mo gbọ́ tí mo sì rí wọn mo dojúbolẹ̀ níwájú áńgẹ́lì tí ó fi wọ́n hàn mí ṣùgbọ́n ó sọ fún mi pé èèwọ̀ má ṣe bẹ́ẹ̀ ìránṣẹ́ ẹlẹgbẹ́ rẹ ni èmi náà àti ti àwọn wòlíì arákùnrin rẹ àti ti àwọn tí wọ́n ti pa àwọn ọ̀rọ̀ ìwé yìí mọ́ ọlọ́run ni kí o júbà. ó tún sọ fún mi pé. má ṣe fi èdìdí di àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìwé yìí nítorí àkókò tí wọn yóò ṣẹ́sún mọ́tòsí. ẹni tí ó bá ń hùwà burúkú kí ó máa hùwà burúkú rẹ̀ bọ̀ ẹni tí ó bá ń ṣe ohun èrí kí ó máa ṣe ohun ìrí rẹ̀ bọ̀ ẹni tí ó bá ń hùwà rere kí ó máa hùwà rere rẹ̀ bọ̀ ẹni tí ó ya ara rẹ̀ sọ́tọ̀ fún ọlọ́run kí ó máa ya ara rẹ̀ sọ́tọ̀ fún ọlọ́run bọ̀. mò ń bọ̀ ní kíá èrè mi sì wà lọ́wọ́ mi tí wọ́n ò fún ẹnì kọ̀ọ̀kan gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ bá ti rí èmi ní alpha àti omega ẹni àkọ́kọ́ àti ẹni ìkẹyìn ìbẹ̀rẹ̀ àti òpin àwọn tí wọ́n bá fọ aṣọ wọn ṣe oríire wọn ò ní àṣẹ láti dé ibi igi ìyè wọn ò sì gbẹnu ọ̀nà wọ inú ìlú mímọ́ náà lóde ni àwọn ajá yóò wà àti àwọn oṣó àti àwọn àgbèrè àti àwọn apànìyàn àti àwọn abọ̀rìṣà àti àwọn tí wọ́n fẹ́ràn láti máa ṣe èké èmi Jésù ni mo rán áńgẹ́lì mi láti jíṣẹ́ gbogbo nǹkan wọ̀nyí fún ẹ̀yin ìjọ èmi gan-an ni gbòǹgbò àti ọmọ dáfídì èmi ni ìràwọ̀ òwúrọ̀. ẹ̀mí àti ìyàwó ń wí pé máa bọ̀ ẹni tí ó bá ní láti sọ pé máa bọ̀ ẹni tí ò fẹ́ máa ń bẹ kí ó wá ẹni tí ó bá fẹ́ kí ó mu omi lọ́fẹ̀ẹ́. mò ń kìlọ̀ fún gbogbo ẹni tí ó bá gbọ́ àwọn ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìwé yìí bí ẹnikẹ́ni bá fi nǹkan kan kún Ọlọ́run yóò fi kún àwọn ìyà rẹ̀ tí a ti kọ sínú ìwé yìí bí ẹnikẹ́ni bá mú nǹkan kan kúrò nínú ọ̀rọ̀ àsọtẹ́lẹ̀ ìwé yìí ọlọ́run yóò mú ìpín rẹ̀ kúrò lára igi ìyè àti kúrò nínú ìlú mímọ́ náà gẹ́gẹ́ bí a ti kọ sílẹ̀ nínú ìwé yìí ẹni tí ó jẹ́rìí sí nǹkan wọ̀nyí sọ pé. bẹ́ẹ̀ ni tètè máa bọ̀. àmín máa bọ̀ olúwa jésù kí oore ọ̀fẹ́ olúwa wa jésù kí ó wà pẹ̀lú gbogbo yín.